والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى عليكم كاية المراجعة لكم كما قال الصلاة صلى الله عليه وصحابة النبي إخوان الله عليهم الله قال الصلاة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ولو كله أبي الله قال الصلاة بطنا كنت أسعى ولفوقعوانا كنت أسعى وكنت أسعى ملأ من جرى لكم لجأ ìtàn wa ṣe ṣàlàyé nípa àkòrí ti àwọn ìṣẹ̀lẹ̀ wa látàgbé èyí àti àwọn elétò gẹ́gẹ́ bí àṣìṣe wọn wọ́n pé tí ẹ bá pàdé nínú àkójọpọ̀ báyìí ẹ ti àwọn àṣìṣe wọn bá lè ìpè ìdókòwò àjọpọ̀ ìṣẹ̀lẹ̀ wọn ìkókó wa jọpọ̀ òun náà lè ṣe alápàṣẹ láti wà nínú àwọn tí ọlọ́ọ̀lá ìjọ lọ́kọ̀ ọ̀gbìn lọ́kọ̀ lọ́rùn wa láti wà nínú àwọn tí olùkọ́ bá ṣe láti kọlù látara ìdí ọ̀dọ̀ àti káàkiri. Ẹ̀rọ ìkábára ti kọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀lá àwọn náà wà nínú àwọn tí ọlọ́run wà bẹ́ẹ̀. Tó wá bẹ́ẹ̀ ọ̀gbà ìjọba dáadáa sí àkàn sí àti síra ọmọ ìjọba dáadáa السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته أعطني قلت يا قرارة الجوي هنا الإمام هو العالم والثاني أعرفت في يوبا تكي سام أولي أرى أفعال الجوي أما أفعال الجوي أما أولا أما أفعال الجوي àríwò ọ̀rọ̀pá tó sọ̀rọ̀ pa rẹ̀ yìí ọ̀rọ̀pá tó ti pàtàkì ní tó ti lẹ́tí gbogbo sílẹ̀ gbogbo tí wọ́n ní kàǹtì wọ́n ti kàǹtà wá sí láyé ẹ̀ka máa wá sí nípa rẹ̀. nítorí pé ọlọ́ọ̀pá àdìjọ́lá ó bá bàrà ìmọ̀ púpọ̀ ó sì bá bàrà àwọn onímọ̀ látara ìmọ̀ tá a bá lọ nínú alukur'an á rí àwọn ayé àdéhùn sí ìtọ́lọ́ọ̀pá àdìjọ́lá sí ibi ọlá fún àwọn onímọ̀ هنا رأي الإرادة على الكلام هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون أنا أضع الكلام جامعة سيدي أرام أرسلنا لما والذين لا يعلمون أرسل لما أرام الجوال سيدي أرام بقنا المولي كلا سبحان سيدي أرام فرد الله على الكلام بقنا منه آية منه القرآن ọlọ́run bá alùpùpù ọlá sọ pé innama yakhsha Allaha min ibadihi al-ulama ọlọ́run bá alùpùpù ọlá ní dájúdájú àwọn tí wọ́n máa páyà ọlọ́run bá alùpùpù ọlá nínú àwọn ẹrú sí ọlọ́run bá alùpùpù ọlá àwọn náà ní al-ulama àwọn náà ní àwọn onímọ̀ tó àwọn àyà pọ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an tó jẹ́ pé yóò máa tọ́ka wá sí ike ìmọ̀ ìgbàgbọ́ tó ṣe pàtàkì ní nípa ẹ̀sìn tó ti yẹ kí ni o ti alábàápìtì láti ní mímọ̀ tó látara bẹ́ẹ̀ ẹni tó bá wá ní mímà ìdí ẹni bá gbé lọ́wọ́ ìgbà tó tóbi ni òun náà ló fà tó jẹ́ pé anábì sallallahu alaihi wa sallam anábì sọ nínú hadith rẹ̀ kan anábì ní man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din anábì ní ẹni ọba àdìsẹ́ ọlá fẹ́ dáadáa fún yufaqqihhu fid-din ọlọ́run ọba àdìsẹ́ ọlọ́ fún ní àgbọ́yé ẹ̀sìn yóò ní àgbọ́yé ẹ̀sìn yóò ní bákan náà nínú hadith méjì anábì sallallahu alaihi wa sallam anábì ní ìjú ikú wa anábì ní mọ̀sálàkà tọ̀rí ìkọ́ni yàgbẹ́bí bíi àìlùmọ́ni anábì ní tó bá ń yọjú ọ̀nà kan tó jẹ́ pé ìmọ̀ náà mú wá lójú ọ̀nà tó rí yìí sálàkà lọ́rùn lẹ́rù tọ̀rí làtọ́tọ̀ wà jùlọ ha ìbọn lùtọ́ ìbìlẹ̀ ẹ̀yìn wọ́n ní àwọn aláìsọ àmọ́ ẹja ìyẹ́ wọn lẹ̀ báyìí látara pé kí ni látara pé wọ́n yọnu sí ẹni tí wọ́n wá mímọ́ ìmọ̀ àyẹ̀sùmá na ìmọ̀lẹ̀ àwìmá ìgbà lọ́nu àlejò àyẹ̀sọ̀ wà wà lọ́sọ̀lá ó ń la yẹ̀dẹ́sẹ̀ láwọn máa fi sàmà wá sí wọn àrùn anábì ní gbogbo tí ń bẹ ní sàmà pátápátá àti gbogbo tí ń bẹ ńlẹ̀ pátápátá ni wọ́n máa tọrọ àforíjì fún ẹni tó bá jẹ́ orí mà wọ́n máa tọrọ àforíjì fún anábì wá ní hátàlì ìdáàlì ìmìnà tó fi dórí àwọn ẹja tó ń bẹ ní omi àwọn náà wọ́n máa tọrọ àforíjì fún ẹni tó bá jẹ́ orí mà anábì wá ní anábì ní ọlá tí ń bẹ fún ẹni tó jẹ́ onímọ̀ lórí ẹni tó jẹ́ olùjọ́sìn ẹni tó jẹ́ olùjọ́sìn yìí kìí ṣe kó nímọ̀ nípa ẹ̀sìn kìí ṣe àfáà tí ó ń kàlàyé pé kí lọ́lọ́run wí kí lànàbí wí kí ni ìdájọ́ ẹ̀sìn sọ nǹkan tó bá ẹ̀sìn ìwọ́n ẹlẹ́sàn tó bá ìjọ lẹ́tọ̀ọ́ òun kàn ń sí ẹ̀sìn pẹ̀lú bá bá ti ṣàlàyé rẹ̀ fún àmọ́ ábìtì ó jẹ́ ẹni tó kún fún ìjọsìn fọlọ́wọ́ àwọn nàwáfẹ́ yìí ẹ máa bá tí mo yẹn nẹ́fílà yóò máa ṣe tìláwàtò Qur'an yóò máa ṣe kìyàmù lẹ́yìn yóò máa gbà rẹ̀ nítorí òun gbájúmọ́ òun náà ní kó sáà mọ̀ jọ́ ti fọlọ́ anábì wá ní ọlá tí ń bẹ fún ẹni tó jẹ́ onímọ̀ lórí irú ẹni bẹ́ẹ̀ anábì ní kàfọ́ọ̀lì kọ́mọ̀rí àdàtà ìrìkàwáàkì anábì ló dà ẹgbẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá ni lórí àwọn àràwọ̀ tó kù nígbà tó ṣùpá bá yọ á rí pé àwọn àràwọ̀ yọ kéékèèké káàkiri anábì ní onímọ̀ yẹn níta lè fi náà ní òṣùpá òṣùpá tó tóbi rẹ̀ tó sì kàn mọ́lẹ̀ wọn àwọn tó wá jẹ́ àwọn ẹgbẹ́ jẹ́ ábìdú àwọn àdá ẹgbẹ́ bí kíni wọ́n àdá ẹgbẹ́ bí ìràwọ̀ kéékèèké tó wà káàkiri lójú sánmà anábì wá ní wà ilẹ̀ olàmà anábì dájú àwọn àfá àwọn anábì ní wàrà àwọn náà ni wọ́n jogún àwọn anábì ọlọ́run àwọn àfá ni wọ́n jogún àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run

ẹwà rí mọ̀tá àwọn mẹ́jọ lọ́wọ́ bá rí láti kalẹ̀ ìṣe wá sí fámílì ànẹ́bì ní oṣù kìíní nìkan ní ọlẹ́kọ̀ọ́ sí gbogbo ẹnikẹ́ni ni èyàn lè jẹ́ aláwọ̀ dúdú kó jogún ànẹ́bì sallallahu alaihi wasallam èyàn sì lè jẹ́ lárúbáwá kọ́dà kó jẹ́ fámílì ànẹ́bì sallallahu alaihi wasallam ó sì má jẹ́ kankan nínú ogún ànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá rí kẹlá ló tó bẹ́ẹ̀ fáwọn ànẹ́bì ọlọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì tó bá mú nínú ogún àwọn ànábì ọlọ́run yìí ànábì sallallahu alaihi wasallam ní ó ti mú ìpín tó ti kíni ìpín tó pọ̀ nínú àlámà ní ẹ̀sìn rẹ̀ ẹni tó bá ti gbìyànjú tó mú nǹkan tó jẹ́ kíni nǹkan tó jẹ́ ogún àwọn ànábì ọlọ́run tí wọ́n fi kalẹ̀ yìí sọ adé pé irú ẹni báwọn lórí nǹkan jẹ́ irú rẹ̀ irú ọlọ́run bá rúgbó jẹ́ ẹ̀rí kálímọ̀ pàtàkì bá alaihi òun náà ló fà tó jẹ́ pé abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní abdullahi ibn abbas àtàwọn mí nínú àwọn sọ̀hábà wọ́n a máa sọ pé faqihun wahidun ashaddu ala shaytani aw ala iblis min alfi aadi wọ́n ní ẹni tó bá jẹ́ onímọ̀ kan àfáà rẹ̀ kan tuntun tó lágbọ̀ọ́yé ẹ̀sìn ó máa ń dí púpọ̀ ó máa ń lágbára fún èsì fún ṣe ìfọ́n ní àìsí ààbì ju ẹgbẹ̀rún olùjọ́sìn lọ

wọ́n ni máa lànà nàrọ́kà tẹ́fọ́rọ̀hù bí mọ́tì àlìm máa là tẹ́fọ́rọ̀hù bí mọ́tì àlìm ilẹ̀ ìdílé èyí táà máa rí ọ tó jẹ́ pé inú rẹ̀ máa dùn nígbà tó ní ọba kú ó máa dunnú nígbà tí olùmọ́ kú máa là tẹ́fọ́rọ̀hù bí mọ́tì àlìm nígbà tó jẹ́ pé ààrí ọkọ̀ máa dunnú bẹ́ẹ̀ nígbà tí ẹni tó bá jẹ́ olùjọ́sìn bá kú wọ́n bèèrè lọ́wọ́ ìdílé sílẹ̀ látara bí wọ́n ṣe rí ṣe máa ṣe nígbà tí onímọ̀ bá kú bàbá lọ tọ́lé kú ìdílé sì wá fún wọn létí ó wà ní tọ́lé kú ó ní ẹsẹ̀ lémi ká lọ fàǹtọ́lọ́ kú ilà áàdìní nǹkan inú ìsọ̀lì wọ́n wá bẹ̀rẹ̀ sí tẹ̀lé lọ wọ́n wá dọ́dọ̀ ẹnìkan tó jẹ́ àdì ẹni tí jọ́sìn tọ́lọ́ ọba àdìsọ́lá olùjọ́sìn tọ́lọ́ ọba àdìsọ́lá wọ́n ní a ní ìbéèrè kan bí ní bebe ó ní kí ni ìbéèrè kan bí wọn tọ̀ntọ́ra fa ní sí wọn pẹ̀tọ̀ ọya kí ni ìbéèrè kan fẹ́ béèrè Iblis Iblis ló kọ́kọ́ ló jẹ́ eléré àwọn èsì òun náà ló yìí lọ́wọ́ onímọ̀ yìí ó ní hali ǹjẹ́ ó ní agbára láti kó gbogbo orí ayé ìjọ sínú ẹ̀yìn ẹyọ̀kan ẹ̀yìn ẹyọ̀kan tó báyìí ẹ̀yìn adìẹ ǹjẹ́ ọlọ́run lágbára láti kéde ni láti kó gbogbo ayé ìjọ sínú ẹ̀ nígbà tí a gbọ́ olùjọ sínú ọlọ́run tó gbọ́ ilé yìí ó gbé sínú làákàyò ó rò pé impossible bó ilé ti fẹ́ rọrùn èmi jẹ òkúkú mi lásán fẹ́ ju ẹyin lọ tí n bá fún ọ kádọ́wà sọ pé odidi èyàn kan ó kó dínú ẹ̀rí kádọ́wà ní gbogbo ilé ayé pátápátá àti gbogbo ní bẹ́ẹ̀ tó kọ́lọ̀ wá kó dínú ẹ̀rí èsì wo ni àfáà tó jẹ́ pé tó jẹ́ àlàábìdì rífọ́ onílà oníkò rọrùn bẹ́ẹ̀ ẹ má gbàgbé ìbéèrè tó béèrè o àárín yẹ tẹ̀sí o àwọn àlìyá ìbéèrè ǹjẹ́ ọba rẹ̀ lágbára láti ṣe bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ìbílísù wa fún wa létí pé àtàrà ó nàbó káfàrọ̀ ìta àti ẹ̀ríkẹ́ lẹ́nu tó wà wí sí ẹ̀mọ̀ pé ó ti di kèfèrí pẹ̀lú èsì tó fún mi ó ti dégé ni ó ti di kèfèrí pẹ̀lú èsì tó fún mi kò sí wàá kò sí fún wa tó mà já àyíká àlẹ́mí fi hálfà tí yóò dán ipò àtàbàhù wọ́n ìhàkífòhò lẹ́yìn ìgbà náà wá ní ẹ̀kú ń sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn inú àwọn ọmọ kéwú gan ń lo akẹ́kọ̀ọ́ ń dún pẹ̀lú màtí ń kọ́ wọn wọ́n rẹ́rìn àfáàná rẹ́rìn ìbílí tí wáá débẹ̀ ó ní ìnà nùrídù àlàk wọn là ní bèrè káfẹ́ bí ọ ربك أن يجعل الدنيا في جوف بيضاء إن جرى بعدين èjò lágbára láti kó gbogbo ilé ayé jọ sínú ẹyẹ ẹyọ kan ṣoṣo nígbà tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí afáà ní òjò ẹ̀rọnú kò sí orí méjì kọ́ọ̀dà náà àmú ó ní bẹ́ẹ̀ ọlọ́pọ̀lọ́ lágbára bẹ́ẹ̀ sí fi ẹ̀yìn ẹ̀yọ̀ kan soso kí làbá wá wí fún àbá sọ fún pé yẹ kúlù lùdá ìdíjà fún fàyẹ̀kù ni pé fún fàyẹ̀kù máa sí gbogbo ayé kó sínú ẹyin fàyẹ̀kù olóògbó ti tó díbẹ̀ ìbílísù wa dákẹ́ kọ́lá ìbílísù wa sọ fáwọn ọmọ yòókù rẹ̀ pé àtàrọ̀ ọ̀nà bẹ́ẹ̀ àdìsá là yá àdìmú náà ó ní ẹ̀rí ẹni tá a lọ sí balẹ̀ kan ẹni pé àǹfààní rẹ̀ kọjá ara rẹ̀ gbogbo àwọn ìjọsìn tí ń ṣe oníṣìí òun nìkan náà ló ń lò fún ń ṣe nàwáfẹ́ wọ́n máa kọ́ sínú iṣẹ́ dáadáa rẹ̀ ń ṣe ṣe gbogbo tí ń ṣe pátápátá fún àǹfààní ara rẹ̀ nìkan ní ara rẹ̀ ni wàhálà yóò fi dùn àláyà àlàmánì kẹfìyàn ẹ̀rí eléyìí kì í tó jẹ́ onímọ̀ yìí yóò ṣe kí ni yóò kọ̀rọ̀ sí eléyìí náà ló ń tọ́ka sí pé tí onímọ̀ ẹ̀ àǹfààní tó nínú ó ṣe fún ayé ó pọ̀ ju àǹfààní tẹ́ni tí ń ṣe kí ni ẹni tó jẹ́ olùjọ́sìn òṣèpá yìí lọ onímọ̀ ni ó láìbírèsì àwọn èèyàn kúrò lọ́wọ́ ṣèǹtọ́n òun náà ni ó sàlàyé fáwọn èèyàn pé ojú ọ̀nà ìsúní gbogbo àwọn màkà ìlú ṣèǹtọ́n àwọn èkìtì sùn máa ń dá ẹni tó tí ò bá jẹ́ onímọ̀ kò ní ma àwọn èsì tẹ́sù máa dá yóò fi múyàn kọ́dà nínú àwọn ọ̀nà tí èsì máa ń gbà tí máa fi múyàn èsì wa máa múyàn lọ́nà ìjọsìn ọ̀nà ìbádà ẹni tí ò bá wá mà owó ti rò pé ìjọsìn náà ló ń tẹ́lẹ̀ ìjọsìn náà ló ń tẹ́lẹ̀ yóò gba ojú ọ̀nà ibi ìjọsìn wọlé yóò wá gba pé máa ṣàṣe jù nínú ẹ̀sìn yóò pé máa jọ́sìn pẹ̀lú tọ́lọ̀ òfin ọ̀rẹ́ ẹ̀wọ̀ ní sìn ẹni tó ti àìmọ́ ní yàrá kan tó lóun fẹ́ wọ kálúwà kí ló fẹ́ máa ṣe nínú kálúwà kí ló máa kakọ̀ á níbẹ̀ yóò lọ́wọ́ máa ṣe àrùsáàrù bẹ́ẹ̀ ẹ̀ òun wà ní jáde òun ní ojú rí òrùn fúnjọ́ méje àbí fún twenty one days àbí ogójì ọjọ́ nínú yàrá kan ló fi àrẹ̀ máa ń tẹ́ẹ̀mọ̀ pé ìdíje sáà ni wọ́n máa ṣe ọlọ́pàá fún ni pé kí ló ń ṣe níbẹ̀ tèmi kura nìyà ló ń kà tèmi àrùsáàrù náà ló ń ṣe àmọ́ tá a bá wò dáadáa á rí pé òun ò mọ̀ pé ṣètáàni ti gbà ó ti gbà kan ó ti gbọ̀nà ẹ̀bùrú láti sọ̀nù ilé ọ̀nà olóògbà láti ti sọ́nù ibi tó wà ní ti kò ní jáde níjọ́ méje láàrin sọ́lì jama àtà wọ́lá jùmọ̀ kò ní kí jama kò sí ní kí jímá ẹwọ̀n kọwàá ìdájọ́ ti máa sọ fún pé àtọwọ́sùnlọ́ọ̀nù ah, yóò àpá jama ti jama tó jọ́ra yẹ jama jùmọ̀ tó jọ́ra yẹ fọ́fọ́ ni ẹ̀ tó yẹ pé alẹ́sọ̀láwà lọ sálà ní ẹ tó bá mọ̀ tó bá fi jímà alẹ́ jímà méjì mẹ́ta alẹ́ tí ò wá lọ lè fi ẹ̀ alẹ́bìnrin ọlọ́ọ̀bà alẹ́kẹ́ ló ṣe kí ni yóò sì fi sáàpù yóò ṣe kí ni yóò fi èdè di ọ̀ka rẹ̀ ẹwà wọn sì ṣètọ́nà wa ti kíni yóò wá tàn níbi ojú ọ̀nà ìgbà tó di pé ìjọsìn lòun láì yóò wá gbàgbẹ̀ wọlé sí la yóò wá wà bẹ́ẹ̀ lẹ́yìn pé àwọn tó jẹ́ ọ̀nà yẹn nínú ẹ̀sìn pé kò ní ṣe ṣètọ́nà ló ti sọ fún pé àwọn tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn tí wọ́n dé wọ̀ fúnra rẹ̀ yóò ní kó má jẹ nǹkan ẹlẹ́mìí yóò ní kó má jẹ nǹkan abẹ̀mí kò ní jẹ ẹran kò ní jẹ ẹja kò ní jẹ nítorí wọ́n jáde lára kò ní jẹ kò ní jẹ kò ní mu mímí kò ní jẹ yín gbogbo àwọn yóò wá jẹ kó o yóò wá fi ẹ̀tọ́ ìyàwó rẹ̀ yóò fi dùn wà ní nàìjíríà zawjika alayka haqqan anábì ní ìyàwó rẹ̀ gan ní right ó ní ìwọ tiẹ̀ mọ́tò tó wọ̀ ló ní ara mọ́tò tó kàlẹ́ lọ́wọ́ dérí ó wà fi ìyàwó rẹ̀ kalẹ̀ anábì ló lẹ́tọ̀ọ́ kọ́dà àwọn ọmọ tó bí àwọn náà lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ tó gba àwọn ẹ̀tọ́ rẹ̀ ní ti láyìí ìtàdí ó wà á tàn ọ́ látara kíni látara pé o fẹ́ ṣe ìbádà yóò máa rí ife à ah, ṣé èmi ọlọ́run náà ló ń pè tó ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run so iná ló fà á tó fi jẹ́ pé wọ́n ní ìdílé ìdí máa ń tó ìdí máa ń rúkòrò fún láti máa ń dùn máa láyé òun náà ní fún òun kékeré fún òun gba ti dídí à bí àdáda lẹ̀ yẹ fún gbàgbẹ́ mẹ́rin nítorí pé ẹni tó bá ti mú níbi dídí à gbogbo tí máa ń tẹ̀lé máa rí síjọ sí ẹni ó wá tó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ sàlàyé fún pé nítorí tèyí ò bẹ́ẹ̀ ti ẹni tí ó máa rí òun náà ní kékeré ní òun jọ́ sí fún ọlọ́run so ibi ká ti lọ òun náà ni pé ẹni tó bá jẹ́ onímọ̀ ẹ ipò tí ọlọ́wọ́ bá rẹ̀ ọlá gbé àwọn onímọ̀ sí ipò tó tóbi gan ipò tó lágbára rẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé kí ayé ó lè rọrùn kò sí bá ti káyé tó lè rọrùn táà ní kíni táà níbi káàtà sí ẹni tó bá jẹ́ onímọ̀ onímọ̀ wa pọ̀ òun náà ló fà tó a bùkátà sí pé mọ́ni wá àlàáyé mọ̀rọ̀ báyìí tó bá jẹ́ tó ojú kan ní onímọ̀ ní tó bá jẹ́ tó ojú kan ní màrí a ní bùkátà àti ká tó máa ròyìn áàlìmù pẹ̀lú kí ni àrọ̀bá ni a kàn ní mọ́ níwọ̀n àrí àtàlùsán pẹ̀lú onímọ̀ amẹ́ni tí ìmọ̀ rẹ̀ tí ó sáǹfà ní fáwọn èèyàn ìmọ̀ tọ́lọ̀ ọba àlùsọ́lá èyí tọ́lọ̀ ọba àlùsọ́lá ní nínú al àwọn al-alimu ar-rabbani àwọn onímọ̀ wọn ní mẹ́ta ni àwọn onímọ̀ tó ṣe

òun náà ni alimu dawla alimu adawla òun náà ni àfa ìjọba alimu dawla ẹni tó jẹ́ àfa ìjọba yìí wọ́n níbò láti máa dá òun mà wọ́n ní alẹ́bí yẹ̀dúrú mága yìí bí dawla ẹni tó wọ́n máa wòye sí ni pé kí ni ìlú fẹ́ kí ni ìjọba ń fẹ́ ìdí ó wòye sínú wọ̀nyí fi alẹ́ tòun yóò kà sí fatuwa pẹ̀lú nǹkan tí ó tẹ́ ìjọba lọ́rùn yóò pé kí ìjọba fẹ́ yanzu ma qala ar-ra'i aw al-wazir aw ma ashba'a dhalik fa yufti bihi ala as-sul ẹ̀ tó irú eléyìí nìkì wọ́n léwu fún àlùmá nítorí pé báwọn máa lọ náà ní pé kíni bí táwọn máa lọ ní pé níbo ni eléyìí lọ tẹ́lẹ̀ bá dìde lónìí nítorí bá dìde gbogbo àgbọ̀rọ̀ kíjẹ́ máa nínú plasma a irú àwọn àfáà báwọn táwọn lórí jáde ìjá ìjẹ́lẹ́rí sọ yìí onáàlódódó

ibẹ̀ náà ni ó ti kiri ibẹ̀ náà ni ó sọ̀rọ̀ lọ ìrẹ́lẹ̀ kejì nínú àwọn onímímà òun náà ni wọ́n pè ní alimul umma òun náà ni àpá àwọn àpá àlú àpá àwọn aráàlú ẹni tó jẹ́ pé nǹkan tí ń wá náà ni pé káwọn aráàlú sáà máa ń kíni sáà máa fẹ́ràn rẹ̀ ni òun fẹ́ mọ̀ fáǹsì tóun ní bí àwọn olóore bí àwọn olóore yóò wò pé tó ń bá sọ nǹkan ní nínú ẹ̀sìn yóò di àwọn followers ká ló sọ nǹkan lọ́wọ́ wíyìn àmọ́ tá a bá wá sọ pé bọ́lọ̀ ń ṣe wíyìn ní ṣé kò wá ní jí gíní ṣé kò ní jí àwọn tí ń tẹ̀lé wá kú báyìí ṣẹ́kọ̀ọ́ ẹ̀dùn ẹ̀sẹ̀ ní wọ́n ní alimul umma alladhi yẹ̀tẹ́bẹ̀ ma yartahu lahu al yóò wo kí ni tí ó dùn máa wọ̀nyà àwọn ọ̀tọ̀kùnrin àwọn aráàlú kí ni nǹkan tí ó tún náà wà ìdáná ìlà àtàlà kọ́dà tó jẹ́ pé nǹkan yẹn nítorí apá sí òdodo ni kọ́dà kó má jẹ́ òdodo ẹ́n lóun náà rí kó yàtọ̀ sódodo hada alimun walakinahu يتبع الأمة وهذا كالأول آثم وعلمه وبال عليه wọ́n ní wọlé yìí ní ìjọ máa wá sí ní pé kí ní tó bá wọ̀nyàn kí láwọn yóò fẹ́ wọn náà ló fi kí ni wọn náà ló fi ṣe wá sí fún wa ọ̀nà na sọ̀rọ̀ fún un irú wọn náà lẹ́rìí pé ọ̀rọ̀ ọlọ́run ọba àríjọlá wọ́n ti máa ṣẹ́kẹ́ni wọ́n ti máa lọ wọ́n máa lọ ọ̀rọ̀ ọlọ́run ọba àríjọlá lọ́rùn iṣẹ́ ọlọ́run wọ́n ní iná ní kíni wọ́n ní iná ọlọ́run ọba àríjọlá wí. àwọn nǹkan yẹn ìmọ̀ dà gẹ́gẹ́ bí ìmọ̀ dà bí ẹ̀fẹ̀ táwọn mímọ fi ń ṣe wọn tó kún sọ nínú wa ní àwọn ti rí pé ọlọ́run dákọ̀ nínú alukur'an bá yìí ti di mùsùlùmí lónìí ọlọ́ba rẹ̀ sọ fún pé àkókò rẹ̀ wà lọ́wọ́ alukur'an kí ló rẹ̀ ó ní kókà ló kókà

tó jẹ́ pé wọ́n sì nítorí pé bóyá wọ́n ní ọjà kan tí wọ́n tà tọ́jẹ́ kó tà lápòjúwe àrùbùsí tábàlọ́lé wọnú kìtàbùlù mawdu'at àti àwọn àdí tó yẹ pé àwọn èèyàn rọ àdí yẹn tán rọ nípa àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan èso àmẹ́lẹ́bí tẹ́yà máa ń jẹ bìtì àmẹ́bí ní bìtì ìfẹ́ rí mu watermelon nínú àwọn èso àrùjánà ni tẹ́yà máa ń jẹ nǹkan báyìí báyìí tẹ́lọ́ àmẹ́bí tó ti rí bẹ́ẹ̀ kí ló fẹ́ ni ọjà yẹn tó táwọn yẹn bá ti wá gbọ́ pé ah, àdéhùn àti wáyé àwọn yóò bá máa bo ọjà yẹn wìtìwìtì tó yóò àwọn yìí ní sí àdéhùn tó mà àwọn owó bíi táwọn yẹn bá ti kíni àwọn bíi táwọn yẹn bá fẹ́ ibẹ̀ náà ni wọ́n máa ti kíni ibẹ̀ náà ni wọ́n máa lọ Sheikh wa Ibn al ní ìrìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alimun lillah òun náà ni àfẹ́sì òun ni òṣèlérí ká sọ pé alimun rabbani àwọn àfáà tó jẹ́ pé wọ́n ti ń torí tọ́lọ́wọ́n bá rí wọ́n sì ṣe kí ni wọ́n sì ń lò nítorí tọ́lọ́ ọba àlùjọ́lá àwọn ajúwe irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní láàyè bá lè jáwèlá wàlá àbílẹ̀ ààrùn wọ́n ní n tó kàn ọ́n kìí pé ìlú ló kàn kìí ṣe bẹ́ẹ̀ aráàlú ló kàn nǹkan tó kàn òun náà ni pé yóò fi bímọ àdálà àlẹ́yìn ìkìtàbù ọ̀sùnmọ́tò àṣọ̀hìhà irú ẹni báwo nísìnyí n tó wọ́n ṣe fatuwa rẹ̀ tó gbé fatuwa rẹ̀ lé lórí ni pé nǹkan tó àlùkò àmì sọ ni nǹkan tí ọlọ́wọ́ bá àlùkò aláṣẹ mi ní nǹkan tó àlùkò aláṣẹ mi ní sáfìtà náà fún àwọ̀lọ́dù bẹ́ẹ̀ àwọn èèyàn bínú ni ó tẹ́ wọn lọ́rùn wọ́n á bínú ni àbí ó kò sí kíni àbí kò tẹ́ wọn lọ́rùn àbí wọ́n sì yọ ọ́nù ni yíò nǹkan ni ó ti kíni yíò nǹkan ni ó jẹ́ nǹkan tí yóò mú láyà rẹ̀ ní bẹ́ẹ̀ wàhádà ó wà ní àádé ní àfihà wọ́n ní rẹ̀ ní ibà yìí kìí irú wọ́n ní tó wá sọ̀rọ̀ yẹn lórí gbogbo ẹni tó bá nímọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́run ọba àdìsọ́lá tó mọ̀mọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́run ọba àdìsọ́lá ayẹ̀ kó ní àádìmọ̀ nílà tó gbìyànjú bí ó ti jẹ́ àfẹ́sì o. èdè gbogbo ẹni tó bá kéwù inú àwọn ní láwùjọ wa ni ẹlòmíín tó òun náà lẹ́mọ̀ bá ń bí kí ni in tó tako in tó gbé lọ́wọ́ tí ń kà ọ́n ìwé lẹ́yìn náà ni táwà á sọ pé nítorí kó ti ní nínú àwọn gbogbo tó bá ṣe pàṣẹ pé so ìmọ̀ ẹ̀ ìdí òjò tí mo lá kó sáǹfà ní fún yẹn òun náà ni kí ni ni kí èèyàn máa lu ìmọ̀ tí èèyàn kọ́ ṣé kò wá sọ pé wọ́n ní wàlá rí báyìí kí náà ó wà sọ àkọsọ yá kìí ṣe tí ó kò ní kíá pẹ̀lú àwọn èèyàn o kìí ṣe pé tí ó máa ń sọ ni pé ọ̀rọ̀ tá a sọ yìí tí ó ti àwọn èèyàn lọ́rùn tó bá ti mọ̀ pé tó ti ọlọ́wọ́ bá àlejò ọlá lọ́rùn wọ́n ní nítorí pé nítorí pé wọ́n wà sàrí àfúrúkú mi náà túnìyà ìkáfà nìyí wà hànú ti fi fàkàn wọ́n nítorí pé ó mọ̀ pé òun padà jáde kó láyé òun sì ní mú kan kó láyé lẹ́yìn ìjọba tó ń wáyé ọmọ wọn yìí tó ń torí ẹ̀ pé halal ní haram kò mọ̀ sẹ́ni tí ó wà gbà nínú sàárè òun nìkan owó dáwà nínú sàárè wọn ni tí ó máa ònú ẹ wọ̀n náà tó yògùn náà àánú ṣe aláìgùn náà àánú ṣe yà lóṣù pé àwọn èèyàn kò sí àǹfààní kankan tí wọ́n lè ọlọ́run bá rí kẹlá ní ìtàbárò alẹ́dínà tóbi sábàáwú nínú alẹ́dínà tóbi ọ̀hún ọlọ́run bá rí kẹlá tó bá jẹ́ ọ̀gbẹ́dà lè fìyà máa ìgbà yẹn lẹ́ẹ̀mọ̀ rí àwọn tí wọ́n tẹ̀lé àwọn èèyàn wọ́n mọ̀ wá bọ́ pa bọ́tẹ̀ ìtàbárò alẹ́dínà tóbi ọ̀hún nínú alẹ́dínà sábàáwú àwọn tí wọ́n tẹ̀lé àwọn tá a rí pé àfààní wọn àwa ń tẹ̀lé wọn lórí ibi tí èso jọ́nà ọlọ́run bá rí kẹlá tó bá jẹ́ ọ̀gbẹ́dà lè fìyà máa ọlọ́run bá rí kẹlá ní wọ́n tẹ̀ kí ni wọ́n bọ́ pa bọ́tẹ̀ kó lára àwọn tí wọ́n tẹ̀lé wọn wọ́n ẹ̀jọ̀ náà lè jẹ́ ara àwọn tó kò sí ìmọ̀tò kan ẹ̀sọ́rọ̀ ọba àríkẹ́lá ẹni tó jẹ́ olórí olùsọ̀rìn láyé òun náà ti ìdílé ọlọ́ọ̀bá àríkẹ́lá gbé fún àwọn ìkànnà sẹ́lẹ̀ ṣe ìfọ́n ìkọ́dà lè lè sáàmì fún pẹ̀lẹ́mà káfàrọ́ kọ́nà ìní ìbàrí ìmìnkà ìní àkáàtùláhà rọ̀pẹ̀lẹ̀ àlẹ́mì ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ẹwà pẹ̀júwe ṣe ìfọ́n ìkọ́dà lè lè sáàmì فلما كفر بطن النواس كفيتا كن شيطان فرسي قال إني بريء منه وني مبقى بس كل دولي إني أخاف الله رب العالمين إمنا تكني إمنا أدابه الله بعد السلام ọlọ́run náà tàbí ṣìtáàdì náà mọ́ lọ́run ó sì máa bá gbọ́ ọlọ́run bàálì ìṣọ́lá ti tó ṣìtáàdì kan mọ̀ ní pé eré ibú tó ń jẹ́ kí ni ọlọ́run bàálì ìṣọ́lá ti sílẹ̀ tó ń gbàgbọ́ ọlọ́run bàálì ìṣọ́lá ti wá sílẹ̀ ọ̀hún ó wò pé kí ó wò pé báwo ni òun ò ṣe ní jóun nìkan òun náà ni gbogbo ó ti mọ̀ pé òun ti àánú ọlọ́run ti kọjá fún mi ní wo pé bóòlù bóòlù òun ti níjọ́ nìkan bóòlù ó ti kó àwọn èèyàn kìnnà bóòlù àwọn ti jọ wà nínú ọba tó bá di ìjọ ògbélé àlùfíyàmà ṣẹ́kù wa wá ní wàkọ́lù rọ́bàdà nínú àwọn ẹ̀rí náà alukur'an ẹ̀rí àwọn tí wọ́n tẹ̀lé àwọn èèyàn tí wọ́n sọ o àwọn tá a tẹ̀lé àwọn aṣíwájú wa ni àwọn àgbàlagbà ni wà lá tẹ̀lé ẹ̀ fa àgbọ̀lú náà ti tẹ̀lé wọn wá sí kí ni wọn wá sọ wá nù wọn sọ wá nù kó olùjọ náà so ìdí wọn máa sọ fún ọlọ́wọ́ bá àlejò lánàá wọn bá náà àti him jẹ ìfẹ́ yìí nínú àgbà wọn làánà hom làánà tẹ̀lé wọn wọn tún wá máa bẹ lọ́wọ́ bá àlejò lánàá wọn wá sékè lọ́jọ́ kan rí pé ìrọlọ́wọ́ àwọn ti nítorí pé àwọn ọmọ sọ wá nù wọ̀lá àmì hàn láàánà tẹ̀lé ọ kó o sì bá wa láàánà wọn bá wa gbé wọn jìnà sí kẹrẹ wọn jìnà wọn fojú rí kẹrẹ ọlọ́wọ́ balùwọ̀lá ẹwọ tí ó gbàdà gbẹ̀yìn tó bá jẹ́ ògbìdà ìgbéyàmù ẹni tí ó bá dó lórí kíni lórí ìmọ̀ntọ́lọ́wọ́ balùwọ̀lá tọ dáná sallallahu alaihi wasallam tọ ni wọ́n ń pẹ́ àwọn ìlérò bá ti pọ̀ tó tó bá dijọ́ ògbìdà ìgbéyàmù àjà tó ní padà tẹ̀lé láàrin

eréṣì mẹ́ta nínú àwọn àwọn tí wọ́n pè ní kí ni al-alimu ar-rabbani. afáwa ibn abbas radiyallahu anhuma àwọn náà júwe fún wa ipe ìtàlẹ̀ tí a ń pè ní al-alimu ar-rabbani ìtàlẹ̀ tí a ń pè ní àfa abdullahi ibn abbas radiyallahu anhuma wọ́n ní la yakunu al-alimu rabbaniyan wọ́n ní onímọ̀ òlè jẹ́ onímọ̀ ọlọ́run tó nímọ̀ nípa ìsìn ọlọ́run bá àlejò ọlá hátà ya'lam

nítorí pé nǹkan tí ń jẹ́ ìmọ̀ òun náà ní kí ni samaratu lè ẹ̀yìn ní àmàlùmí ìdí ń jẹ́ èso mímọ̀ òun náà ní kí ni oṣù kí ni òun náà ní kí ni o máa lo ìmọ̀ yẹn ìmọ̀ òwúlò tí ìbá ti lò àbáwọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n ní títí tí ó fi ní ìmọ̀ wàyá àmàl tí ó ti máa ṣe kí ni tí ó ti máa lo ìmọ̀ yìí wàyá dùwà wàyá tìbí ọ̀hálà àgbà tí ó ti máa tòṣe lọ síbi ìmọ̀ yìí ẹni tó jẹ́ àfọ́ ọlọ́wọ́ bàrẹ̀ jọlá kò ní rí àwọn èèyàn lórí ìbàjẹ́ ó wá dákẹ́ tó ní ẹ̀sìn wọn lẹ́wọ̀ ìjọ àlèkè àmà ní nafsi nafsi láyé tàwa ń bẹ̀ yìí àtọ̀dọ̀ tó ní gbogbo nafsi nafsi nígbà tó nígbà ti yọ òfin gbàgbà ẹ̀rí àpèjì kálí sallallahu alaihi wasallam sọ fún wa ní ẹnu hadith

àwọn yíò ní sí wọ́n ṣe bí ni wọ́n parẹ́ nítorí pé tó omi bá ti lé wọ́n ọkọ̀jú omi ọkọ̀jú omi ó tẹ́rì ní so Ànábì sallallahu alaihi wasallam Ànábì wa tó bá sì kọ̀ fún ẹ́ nájà wà nájà òjẹ̀ ní à tó bá kọ̀ fún tó bá ní rárá o a ò nígbà kò sílé àwọn ìyẹn ó là àwọn náà ó so láyé tá a wà yìí a gbọ́dọ̀ máa sọ bàjẹ́ fúnra wa àfáà gbọ́dọ̀ máa ṣe kí àfáà gbọ́dọ̀ máa kọ ìbàjẹ́ afáàkan ní eh, fasadun kabirun alimun mutahassifu wa akbaru minhu jahilun mutanassifu wọ́n ní ìbàjẹ́ tó tóbi jù lérí ayé òun náà ni alimun mutahassifu òun náà ni tó jẹ́ onímọ̀ tí wọ́n ń fa gbọ́lọ̀ ya ẹni tó fúra ẹ̀ láàfà òun náà là ń bá níbi kíni là ń níbi ipa nǹkan mí ìpapọ̀ mọ́tò lọ́sàn-án nǹkan tó lóorùn

tí ọba bàjẹ́ ń kọ́ kí láti kí ọ̀tẹ̀ so àfá àtàásọ pé yóò tún àwọn èèyàn ṣe yóò ṣe wá sí fáwọn èèyàn òun náà lọ́tún wá sí kíni òun náà ló ti bàjẹ́ yìí kí ni wà tún ṣe wà á túbàrù kíni wú jahilun mutanassis ìjọ tó wá burú ju eléyìí náà lọ òun náà tún ni aláìmọ̀tán tó náà tún wá sí kíni tó ń fẹ́ máa jọ́sìn fọlọ̀ pẹ̀lú ọgbọ̀n eré ẹ̀ ọgbọ̀n eré ìtànàtàkù bìráyìí bìhàwà pẹ̀lú ọgbọ̀n eré ẹ̀ àtàbátìbáyìí gbogbo àwọn àdáwò yìí náà ní jẹ́ láwùjọ wa tó sọ àtàwùjọ ojú àrí alim mutahasib àrí jahil mutanasib ẹwọ sílẹ̀ ẹwọ tá a bá ń sọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn nísìnyí ó ti ẹ̀tọ́ gbà tí ayé ti ń jára wọn yìí social media ló ń ti rí ó ń kálukú wa di àpá àtẹ̀jú òkéwú tí ó mọ̀ kankan nípa kéwú tó bá ti wá di ọ̀rọ̀ ẹ̀sìn ó ń kálukú náà wá dégbé ni ó ń kálukú náà wá bẹ́ síta àwa rẹ̀ lẹ́bi àwọn àwọn professionals láyé láwọn tó ń ti pẹ̀lú ayé bá ní problem kan nítorí tó bá rẹ̀yàn sára bí abákú díẹ̀ káàtó èyí mọ̀ tó dára lójú náà ni pé ibi tá lọ náà ni ọ̀dọ̀ ẹ́ qualified doctor láwà kọ́dà a tún máa wá kíni á tún máa wá àwọn tó lájẹ́ consultant kékeré ṣe ordinary doctor ní lọ́dọ̀ èyí bá bá fẹ́ kọ́lé nìsí àwọ̀ àwọn kíni àwọ̀ àwọn tó nímọ̀ nípa rẹ̀ àwọ̀ àwọn engineer àwọ̀ àwọn architect gbogbo àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ láàlọ́ bàbá rí ń ṣe pẹ̀lú nǹkan tó ní ṣe pẹ̀lú òfin àwẹ̀ tó jẹ́ kíni àwẹ̀ tó jẹ́ lọ́yà àmọ́ tó bá ti wá di àlámà yẹ́sì ó ń kálukú náà wà á dúró nídìí pé àjọ lẹ̀sìn ni àjọ máa ṣe kíni àjọ máa sọ̀rọ̀ parí ẹni tó mọ̀ nípa ìrìnà òṣèké ni òun náà máa sọ̀rọ̀ nípa ìrìnà ìrìnà lẹ́sìn wàá mọ̀ rí pé ẹ lóòótọ́ bàtà ìsọ ẹ lóòótọ́ bẹ́ẹ̀ nù hadith bọ̀tẹ̀ opinion ti ní ẹ̀rọ kùn sálóníkò máa ní opinion nínú ẹ̀sìn

wọ́n máa lọ lè ṣe gíní tó mọ̀ láwọn ti wà sí lórí rédíò kọ́lá tẹ wá owó tẹ wá owó tẹ ní sọ́sọ̀ sí ẹ̀ wá dájọ́ fún àpá kan tí ó sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ẹ̀ ó wá lu wákàtí kan lórí àlàyé ẹ̀sìn ó wá pé ó pé ju kúrò àwọn nǹkan báyìí àìsè kí ni àìbọ̀wọ̀ fẹ́sìn ni alimami malik imamu dari al-hijra rahimahullah imamu malik ní òun bẹ̀rẹ̀ sí máa ṣe fatuwa nílùú madina àwọn bẹ̀rẹ̀ sí máa sọ nílùú madina àyàfi lẹ́yìn ìgbà tí àfa gbàgbé seventy tí wọ́n jẹ́ di pípẹ́ àwọn ẹni tó máa sọ àfa gbàgbé seventy imamu malik bó ṣe tó ṣọlá wo nísìnyí ọ̀rọ̀ ti wá sí ẹni kálukú náà lè mú fóònù rẹ̀ nígbà tó ní android lójú kó nínú yàrá rẹ̀ yóò sì kíni yóò sì fi ju ara rẹ̀ yóò jẹ́ kọ́ yóò sì gbogbo ẹbí gbé yóò sì máa kíni yóò sì máa sọ̀rọ̀ lọ. àwa ṣe yàtọ̀ láàrin kíni láàrin nǹkan tá à ń pè ní ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ ọba àdìsọ́lá àti bí ìgbà tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé afẹ́ sàkà afẹ́ bèbí ẹ mọ̀ wá rí àwọn èèyàn oríṣiríṣi lórí social media ebú ni èpè oríṣiríṣi wọ́n ti wá bí ìgbà tó jẹ́ pé kíni ó ti wá dà ẹgbẹ́jẹ́ àwọn eléré àwọn olórin tí wọ́n máa ń fi ra wọn tí rẹ́kọ́dì ilé ìbájáde lónìí wọ́n sọ pé ah o ti sa sí eléyìí nígbà tí ó bá di lọ́la nísìn tí eléyìí ó tún jáde ó náà ti sa sí eléyìí kí ní ìtiwá kó sínú ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ẹlòmíì wà sí tí máa ń lọ ní ìrọwọ́rọ̀sọ̀ báyìí ẹlòmíì ò ti gbádùn ẹ̀ náà wà sí tẹ̀ bá ti sa síyàn ẹ̀ kò ní láìpẹ́ tó bá ti wo sáìkì rẹ̀ báyìí tó bá sọ pé tọ̀ èsì ọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀hẹ́n kọ́dà ò lè mọ́ sùn gan tí ó farabalẹ̀ gbọ́ àbúkò kan máa ń tẹ́wà tí wọ́n rọ́wọ́ máa sàlàyé nípa tàwí máa sàlàyé nípa ìwà dáadáa yóò máa rí wà sí nígbà tó gbọ́ wà bọ́rì ọjọ́ àjọlù báyìí tó ṣètáàní ti ṣiṣẹ́ lára kíni lára àwọn èèyàn ó ti ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ àwọn èèyàn ti kíni àwọn èèyàn ti pa wọ́n ti sọ ẹ̀sìn bí sọ tó nígbà bá ti wá rí báyìí kámọ̀rú àfáàwò láti kí ni lágbọ́rọ̀ ní ẹnu rẹ̀ àwọn kókó mélòó kan bẹ síwájú kí àsìkò tó tó tó jẹ́ pé a lè fi ṣe kí ni a lè fi ṣe tọ́pùtù ta àwọn òwò ní lálẹ́ máa tọ́ka sí pé àwọn òwò ní al-ulama ar inú àwọn kókó yìí òun náà ní al-inayatu

sẹ́yìn ló fi tẹ̀lé wọn wọ́n ní máa tẹ̀lé bẹ́ẹ̀ lóòótọ́ alábìnrin pàṣírí sàhí àìbàdà alábìnrin tí ń jẹ́ pẹ̀lú ìsìn wọn náà ẹ wá wo ọgọ́rọ̀ rẹ̀ ti bẹ láwùjọ lónìí oúnjẹ tọ́lọ́run ti lẹ́tọ̀ fún yà ẹlòmíràn ni wọ́n fún ọ náà káàdì kan fún ọ láti rí kan ọgbọ̀rọ̀ ti kéde ọgbọ̀rọ̀ jẹ nǹkan kábáyì yóò mú tọ́lọ́run ti lẹ́tọ̀ yóò sì ṣẹ́kẹ́ ni yóò sì sọ́ọ́dì wọ̀ fún ọ àlùjáde ń fi kéèkì ẹ̀ fún ọ wọn náà wá gbé wá fún ọ wọn náà sọ́ọ́dì kan pàṣírí káàdì nínú àwọn kata àmà rí ni pé yóò máa sọ̀tọ̀ lọ síbi tàwọn yìí yóò sì máa sọ àwọn ẹ̀kọ́ ní ìdíkìní kò ní ẹbọ nítorí pé dáwà ìtòsò gba àwọn ànábì ọlọ́run bá lè sọ òun náà ní kíni òun náà ní al-ibadatullahi subhanahu wa ta'ala walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in àti wà nẹ́bí sallallahu alaihi wasallam ipe ẹni tó bá ti pa nǹkan nípa tó bá ti pa nǹkan nípa pọ̀mọ́lọ́wọ́ bá àlejò ọlá làyà àgbà kan ní àmàlù gbogbo sẹ́ rẹ̀ yóò bàjẹ́ ẹni tó ń dáná bí náà ṣe kíni tó mójútó mọ́ká ni ẹni tó gbóṣẹ́ re yoo baje eni to n dana bi àti se kini to mojuto moka mi eni nẹ́bí sallallahu alaihi wasallam ló nílùú mọ́ká àtàwọn èyí ni gbogbo ìnira tó ní nẹ́bí sallallahu alaihi wasallam nítorí pé ahadun ahad àwọn kèfèrè ní ajá alẹ́ àríhàtà ilahan wahida inna hadha la shay'un ìjà ìdáhùn kèfèrè sọ́rọ́ ọkọ̀ fún sọ́bà nẹ́bí

nítorí pé ẹ̀kọ́ yìí lágbára gan ìmọ̀ ń sápa ọmọ sí ní ìmọ̀ ń sápa ọmọ sí pé èyí ò mọ wí ọ̀rọ̀ ẹ̀kọ́ jáde kò sí ní mà kí ẹ̀ bá wá ìmọ̀ ìwà àwọn sàádà àti ìlẹ́gbà tẹ́sí jọ òjìnà lọ́kàn wọn tán tí bá ara wọn tán jẹ́ sallallahu alaihi wasallam pé ìyá sallallahu alaihi wasallam yà lánàá láti àníwá ìyá sallallahu alaihi wasallam fún àwọn náà ní ibi kan táwọn ọmọ jẹ́kínlẹ̀ táwọn fi ìdáwà kọ́ táwọn ọmọ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ dàgẹ́ bí ọ̀rọ̀ táwọn bàbá ìsọ̀rọ̀ ìlà sọ fún ànábì Mùsá pé ìyálànà àlìhàtàn ìlàhà kàmádà hún àlìhà ìwọ́n náà àtẹ́kẹ́ni lẹ́bàá wọn náà ṣe ní olúwa ìṣẹ́ káwọn náà ní olúwa táwọn rí bí ó ṣe kíní kan náà làwọn ọmọ ọlọ́ọ̀ táwọn ọmọ yìí ṣe sí ń bọ́ ọlọ́run yìí ànábì ní sẹ́wọ̀n pé iṣẹ́ ìṣọ́ ní túmọ̀ nípa ànábì pọ̀ fún wọn sọ ìlànà ànábì sókè sí tàwí táwọn ànábì ti jáde láyé ni sọ ẹni tí ó bá jẹ́ àlàálì mọ̀rọ̀ bá ni tó fi bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ní àní máa rí ẹbọ nínú ìlú ẹni tó jẹ́ àlìmọ̀ ọ̀bá ní onímọ̀ ní káwọn yẹn máa ṣẹbọ kó wá ní ẹ ìfẹ́ máa pa ẹ̀dẹ́ ìsìn máa tàlù àlá onímọ̀ ní káwọn yẹn máa ṣẹbọ kó wá ní máa ṣe wá àti pé ẹ̀mí ẹ̀sìn máa ń kírun ní bẹ́ẹ̀ sì máa ń gbàwẹ̀ nítorí pé ó kírun ju nǹkan mí lọ ó gbàwẹ̀ ju nǹkan mí lọ tí ẹbọ ìbá wa bẹ́ẹ̀ kò ní ọlọ́run nígbà èyí ṣe bá àwa kọ́kọ́ sàlàyé nǹkan tí òdíje kí ni ó gbà ká kọ́kọ́ sọ lè ná kéré òye wọn àti wàá bọ́ sí kíni káwá bọ́ sí ibi irun káwá bọ́ sí ibi nǹkan mi ẹni ẹlẹ́ẹ̀kejì tàbí musulman ti nàbí sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ al-alim rabbani yóò máa sí kíni yóò máa bàbá súnà nàbí sallallahu alaihi wasallam ẹni tó jẹ́ afá àtọ́lọ́wọ́ bá àdìsí ọlá kò ní máa takò súnà nàbí kò sì ní máa gbógun ti súnà nàbí sallallahu alaihi wasallam nítorí pé ó mọ̀ ìpé ń dáǹpẹ̀ ní súnà òun náà nìlànà nàbí sallallahu alaihi wasallam òun náà ní bá nàbí sallallahu alaihi wasallam ti jọ́sìn fọlọ́wọ́ bá àdìsí ọlá bóòlù ó ti wá rí wọn kórìíra ọ̀nà tá ànábì wọlá wà á tẹ̀lé táàsì kí ni táàsì bá jọmọ lẹ́yìn ẹ̀ tó bá ti jọ ògbéjà kìyàmà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ádámù tẹ̀símì ha ìlà kíṣìn wọlbàt ẹni tó bá jẹ́ àfáà tọ́lọ́ ọba àríkọlá kò ní pé ẹ̀sìn sí àwọn èkó kó ní àwọn eléyìí ní àwọn tí ò wúlò tí ò wúlò jẹ́ sí ní gbogbo nǹkan nínú ẹ̀sìn yóò ṣe kíni àwọn ní ìgbẹ́ nìsín wọ́n pé ẹ̀sìn sí kíni lùbáàgì wọ́n ní àtẹlẹ́yìn ìjọba ní ojúlówó ẹ̀sìn eléyìí bí àwọn kíni bí èkó ẹ̀sìn ni so ẹ tó bá jẹ́ àfa àtọ̀lọ́wọ́n bá lè kẹ́lá gbogbo ẹ̀fà pátá náà méjì kìíní òun náà yóò mú ní tó bá ti tó bá ti jẹ́ ẹ̀sìn ẹlẹ́kẹ̀ẹ́rin àtàásùn ẹ̀ tààlímù náà ti gbàrọ̀ àlẹ́lú kọ́bìlà ti bá rí ẹ bá jẹ́ àfẹ́ ẹ̀sìn yóò gbé ìmọ̀ láti fi kékeré fáwọn ẹ̀rín wọ́n fẹ́ sàlàyé mẹ̀sìn fún àwọn èèyàn yóò gbé láti kékeré láti tó kéré yóò mọ̀ wá sí kékeré yóò mọ̀ wá sàlàyé ẹ̀rín kò ní gbé láti tó ti kékeré fi ti ga ẹ ó dàgbẹ́ bí àfa ẹ àbíká sọ pé olùkọ́ tó wá fẹ́ kọ́ àwọn ọmọ primary school wọ́n lè kọ́ wọn ní máàkì nítorí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ fún wọn ní pé òun fẹ́ kọ́ ọmọ primary school ní fọ́dá mark ẹlẹ́kùn bóòlù ó ṣe yóò ṣe àfa yóò fi dínà ara rẹ̀ yóò fi dínà ọ̀tọ́ ló fẹ́ ṣe kíni ẹ̀tọ́ ló fẹ́ kọ́ àwọn tó bá jẹ́ àfa àfa àtọ́lọ́wọ́n bá àlejò ọlá wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kíni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kéékèèké wọ́n máa wá sàlàyé rẹ̀ lọ ẹ̀rù táwọn àfa bá ń sàlàyé síra oníkà fi bẹ̀rẹ̀ sí wọ́n ní bẹ̀rẹ̀ pẹ̀lú àlùsùlù sàlàtà tó bá kó bẹ́ẹ̀ bọ́sí kíni àkọ̀wáyé àgbà tó bá kó bẹ́ẹ̀ bọ́sí kíni kìtàbù tàwí ló ti wá sàlàyé nínú àwọn tíra fíkì nù ẹ̀yà máa mú lòkè báwọn àwọn bàtà olóògbé bẹ̀rẹ̀ sinadu wọlé ní sìn olóòrè tó tíra àmì jàládà ẹ̀yìn tíra àmì jàládà yẹrí ti mẹ́ta kan wá ní olóòfì bẹ̀rẹ̀ yóò sọ yóò lè ọkọ bẹ́ẹ̀ so nínú ẹ̀ òun náà ni àtàwàfò bìl'amal tẹ́yìn ó ti kí ni òun náà ni kí àfá ìmọ̀ tó bá ní kó máa lápa lára rẹ̀ ó sì máa tètè lọ síbẹ̀ ó sì máa ti kí ni ó sì máa ní sùúrù lórí gbogbo nǹkan tó bá kàn inú ẹ̀ òun náà ni qawlu al-haqq wa thabat alayhi al-hikmah wal maw'izah ẹni tó bá jẹ́ àfá àtọ́lọ́ ọba àríkẹ́ ọlá òdodo ní ọmọ jáde lẹ́nu rẹ̀ ní gbogbo gbà yóò sì dúró lórí òdodo bil hikmah àmọ́ pẹ̀lú kí ni pẹ̀lú hikmah ni ìyẹn lè tòdodo tí ò ní búyàn ìyẹn lè sọ fún ẹ̀sán tó ṣe ikú díẹ̀ káàtó

nígbà táwọn ẹ̀sìn sallallahu alaihi wasallam ó bá Mu'adh bin Jabal yìí lẹ́yìn tó Mu'adh fàrùn gùn lásán ànábì ní afatáàmì ya Mu'adh oníkìsínà ló fẹ́ yà ní Mu'adh ọlọ́run kó kìsínà báwọn yà ní ànábì ti rí ẹni tó sọ̀ sí mọ́sálásí ànábì ní ẹmọ́dà mú lọ́sílẹ̀ ìbílẹ̀ ànábì ní ẹja ní sí ànábì wàá kìsí mọ́sálásí lè yí pé sọ̀ sílẹ̀ ẹ̀wù tẹ́lẹ̀ ẹ̀wù tí Mu'adh ṣe ẹ̀ ọwọ́ àrí tó sọ̀tí mọ́ síláájú aláìsẹ̀ gíní aláìsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó iná ṣe ní hikmanu kéèyàn mọ bí ká gbé nǹkan sí ẹ̀ẹ́n kéèyàn mọ àyè dáhà sí gíní àyè ká gbé nǹkan tó ṣe déédéé a gbọ́dọ̀ gbé ibi tó le táyè tó rọ̀ a gbọ́dọ̀ gbé ayé tó rọ̀ táyè tó le kọ́dà kìí ṣe hikman ní ká sọ pé gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa rọ̀ kìí ṣe ní ká sọ gbogbo ẹ̀ ni ká ìtàbí ma àwọn àfà tí wọ́n jẹ́ alìmọ̀rọ̀gbà ní ìtàbí ìbídà ayé òun náà ní ká máa sàkó tó bá ti jáde dálẹ̀ ìlú ẹ̀sìn ká dára padà sí pé gbòòrà ní ìjọ sùn ẹjẹ́ padà sínú pure Islam sánàbí mu wa tá a bá fẹ́ kírun ẹjẹ́ ajá gbogbo tí ń jà dáadáa alẹ̀ ká mọ̀ pé ààrin kánà kírun kí kírun bẹ́ẹ̀ ẹjẹ́ akó bẹ́ẹ̀ tá a bá ń gbàwẹ̀ ẹjẹ́ akó bẹ́ẹ̀ nítorí pé ẹ̀sìn Islam anábìnrin wọ́lá ìjára dín ahàdùn dín ìlà àgbàlagbà kò wá sí bó ṣe fẹ́ ṣe tó wá sọ pé wọ́n fẹ́ ṣe bí ni wọ́n fẹ́ máa mú ẹ̀sìn kó lágbára kó lágbára ẹ̀sìn ó padà borí ẹ̀ mẹ́lẹ̀ náà ni ẹwọ́n tí ń ṣe àdádálẹ̀ mẹ́sìn nìsìn anábìnrin ti asa abúláì mẹ́ta nígbà tó bá ti sálámù nínú wọn òun sọ pé asa abúláì mẹ́ta ẹ̀sẹ̀ yìí ti pọ̀ ju mẹ́ta ò lè ràn ní anábìnrin ah, yóò máa rọ̀ yóò wá yóò wá gbé tẹ̀síbá yóò máa wá fà tó bá yá ìgbádùn tó máa sọ fún ẹ̀yìn yóò máa sọ fún débi pé fọ́tà ọ̀nà fọ́ọ̀dá àkọ́tí fọ́ tẹ́ẹ̀mọ̀ pé títí sáàrì ń sọ fún ní pé má fi ẹ̀tẹ́ lẹ̀ ẹ̀yìn sáà máa jẹ́ kíkiri máa ká sínú ìlọ tí wọ́n bá ronú pé ẹ̀tẹ̀ rẹ̀ pọ̀ ju àṣà àfilà ìlẹ́ta lọ ó ṣe wó ó ṣe díẹ̀ tẹ̀wọ̀n kò wó pé á lè máa jìnà tẹ́tẹ́ ẹ̀yìn tí àṣà àfilà ìlẹ́ta káàkiri ní ní kí n máa ṣe kó fi rahim so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó jẹ́ gíní ẹni tó jẹ́ alìmọ̀ ọ̀bá ní yóò máa takun tó bá ti jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn tó máa àdádálẹ̀ ó wọnú kíni ó wọnú ó ti wọnú ẹ̀sìn kò sí nìkan nínú ẹ̀sìn wa tẹ́ ẹ fẹ́ sọ pé kíní nínú ẹ̀sìn ní tẹ̀lé àdádálẹ̀ jẹ́ ẹ̀wọ̀n Ramadan ta wà yìí sìn àwọn àdádálẹ̀ pọ̀ lóríṣiríṣi ẹlòmíì tí yóò fi wọnú Ramadan yóò wọnú rẹ̀ kásẹ̀ káfẹ́ wọnú àwẹ̀ kádà níyàn jáde lérí ahán aláwọn aláta suntu wàhálà rẹ̀ kíkà àtọ́rìtú ọ̀kíkà àmọ́ ìdílé àtúntìkì àdádálẹ̀ ẹ̀ àníyàn tó máa hàlù àlùkọ́lù níta ń pè láníyàn inú ọkàn ní máa wà nítorí wà ní ọkàn rẹ̀ kó bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la mà níyàn nù káwá kọjá lè nìkín kò tẹ́lẹ̀ fún ẹgbẹ́ ni ẹlòmí ti kàkún pé ah nítorí òfin sékìní nítorí òfin sí lọ́run ẹ̀sùn wo nìkín inú mẹ́wàá àgbẹ̀ ìta wà nìkín ọlọ́run ó sì ju ọ̀la tuntun bẹ́ẹ̀ anábì ti wá lójú òkòrò kọ́dà nítorí àti wálé ìlàtò kọ́dúrì òun anábì fi la ìtìkáàbù tá a wà ń bẹ̀ ilẹ̀ fún wa èyí láti wá ara wọn nẹ́ni tó tó ara wọn ti kíni àwọn sayẹyẹ ìlàtò kọ́dúrì àwọn sayẹyẹ tí ayẹyẹ wọn ní àti ń bẹ̀ ni ó ń kálukó wà ní kíni yóò wà ní déètì fún ìlàtò kọ́dúrì tiẹ̀ àfa àdúgbò yìí nìsín ìlàtò kọ́dúrì tiwa so ó káàdù fún olóbi wá ní ẹ́nfílòpù tó tegíní tó ti kọ orúkọ ìjọ rẹ̀ sí yóò wá hàrí àwọn ẹ̀ lọ́wọ́ sáàrí láti kọ́dìrì náà yóò wá ẹ́nfílòpù fáwọn ẹ̀ so tó bá ẹ́nfílòpù fáwọn ẹ̀ nísìn tó bá ti láti kọ́dìrì ẹ̀kan eléyìí ó ti fi ẹ̀ ìtawà pé lọ́wọ́ rẹ̀ ni pé lè láti kọ́dìrì lọ́dún kan ẹ̀mí ìlú ní máa jẹ́ ẹ̀mí

so ó gbajúmọ̀ káàkiri ó ti ń kásẹ̀ lẹ̀ kí ni náfìlà yìí òun náà ní pé náfìlà yìí ààrẹ ìyá sọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ife jímọ̀ tó bá gbọ́ ìlú àwẹ̀ náfìlà kan lẹ́sẹ̀ yẹn máa ń yàn bẹ́ẹ̀ àwọn kan náà ni wọ́n ronú tán gbé kalẹ̀ wọ́n wá gbé kalẹ̀ wọ́n ní náfìlà yìí gbogbo ohun tó bá ti tẹ́ ìwà kí lọ́dún kan kẹ́rí tí ẹ bá ti dé kí náfìlà ó ti kíni ó ti parẹ́ tẹ́ẹ̀mọ̀ pé kò tẹ́ẹ̀nì kankan tó lẹ́tọ̀ọ́ àbí tó ní ọtọ́rìtì láti sọ fún wa pé nǹkan yìí ò ládàá tún bẹ́ẹ̀ ni àbànẹ́bì àbànẹ́bì ti gbà látọ̀tọ̀ ọlọ́run àwọn agbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé ẹkí náfílà báyìí ẹ́ náfílà báyìí ò ti tẹ́bà ní ọmọ ìsìn àwọn agbọ́lọ́tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn kan wá sí kíni àwọn kan wá ronú ẹwà orí ilé ìlú sí ọgbọ̀rọ̀ àwọn yóò wá jáde jọ jimá ìyàwó wá pè wọ́n pé iṣẹ́ ìpè yìí yóò wá sọ fún wa pé àgbà tí ìpa lọ ṣọ́ọ̀ṣì àgbà tí ìpa ìpa ń bẹ́ bọ ebi náfílà náà là ń ṣe tó ibi táà ń sọ ní pé ṣètọ́ọ̀nù bídíà ṣètọ́ọ̀nù mọ́ sí kíni ìmọ̀ láìsí bídíà ju ẹ̀ṣẹ̀ lọ kíkè ká ní ẹni ti dídíà ó láìsí ẹ̀sìn gómìnà ẹ̀bí ẹ̀sẹ̀ lọ nítorí pé ẹni tí ń tẹ̀sẹ̀ mọ̀ pẹ́tẹ̀ ló ń tẹ̀ ẹni mú kí nìkan ó mọ̀ pọ́ tí ó dá àmì èsì ṣe kí ni ìṣubú orí rẹ̀ obìnrin rẹ̀ tẹ́ ẹ̀ bá ń tẹ́wà àti kọ́lọ́sí kọ́lá ọlọ́sí yóò fi mọ́ sọ fún ìgbésọ̀ ọmọ bá ń bẹ lọ́rùn ìmúnà fẹ́ sílẹ̀ ẹni tó ṣàìjọ́ mọ̀ pẹ́tẹ̀ rẹ̀ àmọ́ ẹni tí ń ṣe dépò pé màá ní ẹ̀bá bẹ̀rẹ̀ òkú òsèkí ni kò ń fi ẹ̀fọ́ àti ẹ̀bá sọ fún pé ó dà sọ pé wá ipé tó ń ṣe yìí o ẹ̀yìn kò bá ìlànà pàtàkì tọ̀lá ọ̀rọ̀ tọ́lá kọ́lọ̀ yọkù lẹ́gbẹ̀ẹ́ yóò ní ara wọn sọ bẹ́ẹ̀ tó ń ṣe tó bá mu tó ń sì kú lérí náà nítorí tó ti rí ilé ìgbà tó jẹ́ pé pé ìbádà ni so àdádá lè pọ̀ gan ní gbogbo àwọn ìjọsìn tá à ń ṣe inú òun náà á bà ń bẹ gbogbo àwọn àti máa lóríṣiríṣi nù so látara ẹni tó bá jẹ́ àfa tó jẹ́ kí ni tó jẹ́ àfa òní tó jẹ́ àfa àtọ́lọ́wọ́n bá àdìsọ́lá yóò máa sọ àwọn ìlara kó níbi àwọn ìgbà tó jẹ́ bíbí àyè nítorí pé bíbí àbúrò ni ọlọ́run ọba àdìsẹ́ lónìí gba ìjọsìn tí yẹn bá ti pẹ̀lú bíyà tó bá ti fi jọ bí dàrú sí àná ìyẹn ó wà nínú ẹ̀ tọ́lọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ yóò sì zá kọ́lọ́wọ́ bí kó fìyà jẹ́ pé tí mo rán àlẹ́bí tíọ kò sí léyìí àlẹ́bí sọ pé màá àmìlà àmàlà ní lẹ́sà àlẹ́yìn amúnà fọwọ́ àrọ́ ẹni tó bá ti tẹ̀sán kí èsì pàwọ́ alápàṣẹ rẹ̀ àlẹ́bí kí èsì kò ló mú wá fún yín fọwọ́ àrọ́ ayé mọ̀ gbódùn ìrẹ́ yìí wọ́n dá padà fún onígbà lọ́wọ́ rẹ̀ sòkè wá ní ìyẹn wàá dà mára rẹ̀ sí tó jẹ́ pé ètò wá ní so nígbẹ̀yìn so ẹni tó bá jẹ́ al-alimu ar-rabbani so nǹkan tí ó máa sáré òun náà ní kíni òun náà ní kí ẹ̀sìn ọlọ́wọ́ bá àdìsí ọlá bí òṣèlú bàjẹ́ oníwo personality tiẹ̀ ẹ̀ oníwo pé torí pé ẹlòmíì ń bẹ ẹni tó bá jẹ́ al-alimu ar-rabbani sábà ta sí personality rẹ̀ kọ́lá kò ní sọ yóò fi ju ànábì sallallahu alaihi wasallam wọn làwọn ẹbí ẹgbẹ́ ẹ̀sán fúnra rẹ̀ tí wọ́n ti ìjẹ́ka fún pé tó wà pátánà àwọn tó wáyé pé ẹ̀sìn ni o ànábì òṣèkìnrin ànábì òṣọ̀rọ̀ ẹ̀yìn gbogbo àpá àtàbá ti rí pé nígbà tó bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò ní jáde tó sàlàyé ẹ̀sìn àwọn tó máa fẹ́ nu bàálà sán báyìí yóò wá sí kí ni yóò wá sàfẹ́ ìjọyà ẹwà gbọ́ o wọ́n ni mo ṣe báyìí wọ́n ni mo ṣe báyìí ẹ̀fọ́ àti ìrẹ́ ní ètò kí ni ètò àlàálùmọ́ àrọ̀bàní àdọ́nà ọba àdìsọ́lá kọ́mọ́sá kàwá náà fún àwọn àlùkùlàmá àrọ̀bàní tí wọ́n lo ìmọ̀ wọn tí wọ́n sì máa pèpè lọ sí ojú ọ̀nà ìmọ̀ náà tí wọ́n wà máa ní sùúrù lórí gbogbo tí wọ́n bá bá pàdé látara pé wọ́n pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá àdìjọ lá ọlọ́wọ́n bá àdìjọ lá àgbègbè jọ́sìn tí abáṣe àti tó kálukú abáṣe ìka ìta bá wà ní àsìkò tí ó má yìí tí àná ìṣòwò àwọn ọ̀sán tí ìfún àti orí ńlẹ́lẹ̀ àdìsẹ́lá kó mọ́ jẹ́ kí ṣe ìfọ́ àǹkórá yìí nínú ọkàn wa kó mọ́ kiri yá inú tí màá ba tẹ̀lé abẹ́rẹ́ bí ọba ti ṣe ìjọsìn bẹ́ẹ̀ lọ kiri yá ọba ti wà bẹ́ẹ̀ ti ṣe torí kárí ni inú àwọn ọ̀sán tí máa ń ba tẹ́ jẹ́ nù ẹ̀yìn ń ṣe tìláwà tó Qur'an ẹ̀yìn wá ń dùn hàn káwọn yóò bá ṣe kíni ọba àwọn gbọ́ ẹ̀yìn orí pé nǹkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ kẹ́ni wọ́n máa ṣe kíni kẹ́ni orí pé ọmọ ah, Qur'an nìkan kúrò àwọn kan yìí máa ba tẹ́ dáadáa jẹ́ ni àgbẹ̀lọ́ ọba وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. شكرا جزاكم الله خيرا. أدعوكم الله أنا لا أتكلم عن إن شاء الله أنا أتكلم الآن إلى أسماء والسلام ذكاء جيد من لكن لا يعرف أحد àwọn aráàlú tó wá ń jí ìṣèlú tẹ́lẹ̀ lẹ́yọ̀ nínú tó wà ní àmàlù máa. alhamdulilayi salatu salatu alhamdulilayi àdé alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú pípé ẹni tí ó ti máa gbára wọn kàn lè jọlá tó látara pípé látara pé àtàrí màkà ìṣòro ìgbà méjì tó tó kàtí yóò ti fi yóò yẹ kékeré lórí. so àlẹ́ òṣèlú ti jẹ́ àná excuse fún àìmọ̀kan àti ìbẹ̀ nínú ẹ̀sìn ìgbẹ́ ẹni yóò àìmọ̀kan oní àdúgbò ní olóhùn ṣe ìdájọ́ òfin ó lè ṣe nǹkan nǹkan tó ṣe pé ìdájọ́ rẹ̀ ní ẹbọ kókóró ìdájọ́ rẹ̀ ní ṣẹ́lú àmọ́ pé kí àìmọ̀kan oní àdúgbò ṣe ó lè ní ọgọ́rò àmọ́ ọgọ́rò táà ń sọ yín àdúgbò ọgọ́rò yẹn náà ní àlàyé àìmọ̀kan ó jẹ́ kó rọrùn láti gbé kó ẹ̀yìn tẹ́ni ẹ wá sí kí ni kó wá sí ilẹ̀ tó gbé kó látòjú èèyàn wà

ẹwà sunina eru tó bá ti wá di eru ẹfán eru ẹdá sódò wípé tọ́lọ́tọ́ ọlọ́run bá tẹ̀lé ẹ ànábi tó bá jẹ́ òbíyà tìyàmù ọlọ́run àgbè ìdè ètò ìdìrò pé lọ́wọ́ tí wọ́n ti da eru nù tó mi ti gbé ìlọ tó ń tẹ̀lé ti gbé ó ti gbé e lọ sí ọlọ́run àgbè lọ rẹ̀ pé kí ló mú ọ tó ṣe yìí yóò wá ní àpàṣeyẹlẹ ẹrù náà ló bà mí ẹrù náà ló bà mí ọlọ́run bàtẹ́rẹ́ wà ní àkókò ah, yẹ́ ẹ̀dùn yàrá ìgbà so ọ̀tọ̀ ìdájọ́ ẹ̀ kílómù yẹn ti nǹkan gbúrú àwọn ọ̀gá ìnáwó máa ń kékeré iná ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ pé bá dájọ́ méje tó kékeré ni eléyìí kékeré ni eléyìí kékeré ni ní ẹni tí jẹ́ kí ni tó jẹ́ mùsùlùmí nípìnlẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni tó jẹ́ pé ó gba kí ni ó gba kí ìmọ̀ àti ara rẹ̀ dé ẹ̀ tó bá nàbí ni tó wá sọ fún ọmọ yàrá pé yàtọ̀ àti bàbá àti àdúgbò ẹnìkan ni yóò jẹ́ kékeré tó bá jẹ́ tó kékeré ni yọ ẹnìkan gbọ́dọ̀ tí o bá ti wá lẹ̀ mọ́ra wọ́n tó kúrò lórí ìpàdé sọ́dọ̀ rẹ̀ so ilé yìí jẹ́ àlàyé tó ké fún alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nígbà táwọn sọ̀rọ̀ nípa pé ẹni tó jẹ́ àfa gọ́ọ̀mẹ̀ntì àbẹ tó jẹ́ àfa aráàlú látòkì rẹ̀ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ àfa aráàlú yìí nìsín ó wá rí pé ìgbà tí ìjọba ń tún mi lọ tó kú díẹ̀ káàtó ni àfa aráàlú nìsín ó lè wò pé ẹjẹ́ káwọn tó kéré ẹjẹ́ ká rí vote against ìjọba yìí ẹjẹ́ ká sọ pé àfẹ́ ìjọba iná sẹ́rí eléyìí ọ̀rọ̀ yìí ìpìlẹ̀ kan ní nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ tí ó yẹ kí gbogbo mùsùlùmí mà nípa rẹ̀ káàtó tẹ́sì géètì uh, authority constitutional authority nínú sẹ̀ríà Islam nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ni kọ́lá àmì sọ̀lá wà lọ́sọ̀lá àmì ní tó ní mú aṣọ tẹ́sì ájáde lé olórí lórí ilà so anábì ní àbúrò abárí sí olórí ìtẹ́kẹ́ tó ṣe kúfùrù báyìí tó clear tí a mọ̀ so mọ́jẹ̀mí ẹ̀rẹ́ tuntun wá ní pé a tún gbọ́dọ̀ ní agbára láti gbìn láti gbé olórí ẹ̀kọ́ bẹ́ẹ̀ lára ìlú sí wàhálà so dáàbá ti ní àmà ní ṣòro Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní lẹ́yìn ìgbà tí ń bá lọ tán ẹ padà pàdé àwọn olórí kan Ànábì ní wọ́n máa fi ajẹ́ yìí Ànábì ní ẹ máa fi sùúrù wà ní dọ́ra bàrà àtàkùnzọ́hara wà á kàdà náà la Ànábì ní kọ́lá sí àwọn olórí máa mú ní sọ́mà nàìjíríà gbà báyìí kásì máa gba dúkìá ni Ànábì máa ṣe àrẹ́bìnrin ẹ̀gbọ́dọ̀ jáde wọn lórí àgbọ̀dọ̀ protest kọ́lá nínú Islam kò sí nǹkan tó ń pè ní peaceful protest nítorí pé protest gẹ́gẹ́ fún ààrẹ wọ́ọ̀dù yẹ gẹ́gẹ́ fún ààrẹ Islam ò faramọ́ nígbàdà tí wọ́n speech dẹ̀ ti dẹ́kẹ́ni láti qualify rẹ̀ Islam ò faramọ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa pè ní peaceful protest ẹ wo nǹkan bí máa ń gbẹ̀yìn rẹ̀ nítorí pé ogun tó bá ti ní ṣe pẹ̀lú nǹkan tó fẹ́ ló takòtò lọ́wọ́ àdìsọ́lá àwọn èèyàn jẹ́ ibi wọ́n ń dàgọ̀rọ̀ lọ́run ṣètọ́ni wà lára wọn ò ṣètọ́ni ó kó sínú wọn kọ́dà ẹ̀yin mẹ́jọ jẹ́ fúra ìjọ tó jáde fíjú kótẹ̀ ẹwàpẹ́ àwọn ìkọjá rẹ̀ ẹ̀yin lè lánàá ti dá lóòótọ́ àmọ́ tètè àwọn oṣù kìíní yóò jọ yín yóò bá wà àwọn èèyàn jọ yín ó lè jẹ́ pé àwọn ọlọ́pàá tán ní ká máa gáìdì pé ẹmọ́ ti ń kankan ni tètè àwọn kọ́kọ́ lẹ́kùn mọ́ tọ́wọ́ ti wá ah, ni wọ́n bá ní jágà ìbẹ̀rẹ̀ so òun náà ló fà tó jẹ́ pé Islam takò ọ̀nà wo láwàá gbà tá a bá rí pé eléyìí eléyìí ti nǹkan tá a fẹ́ nínú ìlú inú àwọn ọ̀nà tá a máa gbà òun náà ní pé ká máa bẹ̀rọ̀ fún eléyìí ká máa bẹ̀rọ̀ kọ́nà ọba àdìjọ́ látòkè kí ni tó ṣe àmàmà wọn ìtọ́nà àwọn sálà ó ní tóun bá ní àdúrà kan ẹyọ kan ṣoṣo ní ọlọ́run garanti pé àdúrà ẹyọ kan yóò gbà ó ní olórí òun ṣe fún ọ̀run ti fi fúnra pé kọ́lọ́run tó ṣe kí ni kọ́lọ́run tó gáìdì olórí nítorí pé kọ́lọ́run bá ti gáìdì olórí tó lórí bá ti dúró dáadáa gbogbo àwọn tó kù tó jẹ ẹlẹ́mù nǹkan máa rọrùn àmọ́dà kejì rẹ̀ nígbà wà ní láwùjọ wa lónìí à ń sọ pé olórí ò dáa à ń tuntun sí pèlè ètò máa ń tún kan tèmi tá a bá fẹ́ wá nígbàgbọ́ ní ètò táǹtẹ́ gan pé ètò táǹtẹ́ yìí yóò mú àrí táàmù pé àrò òrò ọmọ àti sàdúrà táàrò òrò ọmọ àdúrà káwọn ní o so àdúrà làkọ́kọ́ nǹkan tí wọ́n ti kíni tí wọ́n ti so anábì sallallahu alaihi wasallam anábì ní mọ̀nà àrọ́dà ní lẹ́sọ̀ àdìrí sọ̀tọ̀ anábì ní tó bá ní nàìjíríà

sòkìlì yẹn bọ́yá ni wọ́n tẹ́lẹ̀ àdúgbò rò tẹ́lẹ̀ yóò wá di yóò wá di àfáà ìjọba kò sí bó ṣe máa takò ìjọba tó ní di àfáà political party kan ẹwà àfáà tó takò Buhari lórí nìkì níta gbangba ẹ́ tẹ́mọ̀ pé nìkì àwọn tí wọ́n ń fẹ́ràn rẹ̀ nìkì ẹ́ àwọn tí wọ́n ajá tiẹ̀ níta owó ni àwọn ìdàkejì wọn torí ọba ti sọ ọ̀dà takò ìjọba ìjọba lọ́wọ́ bí àjọ àwọn opponent ó ti lè kí ni wọ́n sì dókè ẹ̀ automatically nígbà rẹ̀ tí ó ṣe gíní ó ti belong sára wọn ni ó ti jàfà wọn so Ànábì sallallahu alaihi wasallam wá rí ẹ tó bá ní nàìjíríà àtọ́jọ́ ìṣe fún eléyìí Ànábì ní fàlàrí ìdí àlàyé ìyá Ànábì ní má ṣe ní gbangba o ẹ Ànábì wá ní ìyá kó gbé yẹ dèé Ànábì ní gbà wọ rẹ mú ẹ Ànábì ní kó wá ti gíní kó wà nù lé pẹ̀lú rẹ ìyá gbé yìí Ànábì wà ní máa wà rẹ̀ alábìsí ìjọba tí gbà ti ṣe ní tó jẹ́ tiẹ̀ ní tẹ̀yìn lè ṣe máa nì kó o ṣe wà sí ní kọ́ra tó bá jẹ́ kó o jẹ́ ẹni tó lè ráyè rẹ̀ tó bá ráyè rẹ̀ rán àwọn tó súnmọ́ tó bá wá rí káwọ́ rẹ̀ jẹ́jẹ́ tí wọ́n sì máa ṣe wọ́n sì máa fọ́ wọn. so ká jáde lé lórí lórí látara kó lórí ṣe bàjẹ́ kan kò síbi kankan wà nínú àlàmẹ́ sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run wá ṣe àwọn rí àwọn practical kíná experience ní àwọn nǹkan tó tẹ̀lé káàkiri gbogbo ayé ẹ jẹ́ ká wo Egypt látara pé àfẹ́jọba mọ́ bó ṣe Egypt ṣe wà lánàá ló wà lórí báyìí látara pé àfẹ́jọba yìí mọ́ látara pé àfẹ́jọba yìí mọ́ nísìnyí ẹ wo àìmọye ọ̀dọ́ tí ẹ̀jẹ̀ wọn ṣòfò ẹwọ àìmọye àwọn tí wọ́n nílé lórí ẹ̀yẹn tán nílé tán gbélé fún òsì nílé má ẹwọ àìmọye

tó máa ti gbọ́ pápá ń pariwo lórí kútùbà tí ń sunkún báyìí kó náà Allah Allah ànígbà ó pariwo ẹwọ Libya lónìí ṣé Libya ti ìlànà náà lórí lónìí ẹwọ Syria ẹwọ gba àwọn olùkàkiri sòkò síbi jẹ́ tí kó tẹ̀sí ó ti wọ̀ pé àbí àfẹ́jọba yìí àbí kó jẹ́ pé nǹkan tí ó padà ṣẹlẹ̀ sí yóò burú ju nǹkan tí ìwà ń bẹ̀rẹ̀ òun náà ló fà tó jẹ́ pé ìlú tó bá máa ti ń ṣe o ẹwọ Saudi nìyí ẹ Saudi wọn ń gbádùn ni wọn sì ń lo ìgbésí ayé ìrọ̀rùn wọn

dá àníjà kẹ́kẹ́ kí ni kẹta ní àlàáfíà rẹ̀ ẹlẹ́kùn tó ní àlàáfíà sàwọ́dí bá dàrú nísìn òkú kan náà òkú ẹ̀sìn wa ní hajj ọ̀nà olú gbà rọ̀ nǹkan táàmù rẹ̀ ṣe mọ́ ẹ wo àwọn àlú tó jẹ́ pé gbogbo orú àwọn nǹkan ti ráyè wọ̀ fún òráyè ìṣẹ̀sìn ọlọ́run mọ́ ẹnìkan sọ fún mi lánàá níta àríjẹta ipe ní Egypt wọ́n ṣe ọ̀nà àwọn sinagogo àwọn aláṣẹ wọn wọ́n ní kò sí kíkà anybody gbọ́dọ̀ kójọ sí ọláyé ìṣàkóso ọ̀fẹ́ sí kíkà ọkàlùkù wọn sí kíkà fún mi kí ló fà ṣe bí ìbẹ̀rù gbogbo wàhálà yìí náà níjẹ̀ tàbí ìjàbíjẹ̀ ní chicago bẹ̀rẹ̀ tó dìbò jẹ́ pé continental kìíní kan tí ó fẹ́ kásẹ̀lẹ̀ sáyẹ̀ ní sí èèyàn 3000 ló wọnú haram tó bẹ̀rẹ̀ ìsìká pẹ̀lú rọrùn kámọ̀sọ̀fà àti lọ sí múra àwọn tán millions of people náà lọ sí múra tó wá jẹ́ pé ìjọba tí wọ́n náà wá bí àbí pé wọ́n fún yẹn láyé pé ẹsẹ̀ kìíní ẹni freedom of speech so látara di eléyìí kò sí ẹsí ìgbà tápà fẹ́ mú wa tó fi wá jọ síká ìṣèkínì wípé èèyàn lè ṣèkínì èèyàn lè jáde lé olórí lórí káwọn abẹ́ lọ́n fún wa àtòrúgbàdo aláwa yìí níbi inú yìí kíkà àtòrúgbàdo àmọ́ ní káwọn abẹ́ lọ́n kọ́lọ́n wọn dé kó sọ àwọn àṣẹ so ní wọn sọ bá nìyẹn wípé ká bá sọ nípa ìjọba ìjọba ńláńlá nù wọn kálukú wa náà ìjọba ni wá nínú yàrá wa bóòlù wọn náà ń ṣèjọba yàrá rẹ gọọmenti nínú yàrá rẹ jẹ bóòlù wọn gán ti darí rẹ wọn wá fò tẹsí lé ní ìgbésí gọọmenti nísìnyí péyàwó rẹ tí wọn náà ò ṣe déédéé

نعم والله تعالى أعلم wọ́n ti béèrè tí wọ́n béèrè wọ́n ní wọ́n ní èyí tó wá di five years tí wọ́n ní wọ́n nígbà tó ṣe hajj tó sílé náà ti gbà ṣẹlẹ̀ àná gbogbo ìgbésẹ̀ tí àwọn ah, ń gbé nípa ń tóbi pẹ̀lú hajj àwọn àlùbùdàmà àti àwọn òmàrà wọn máa jọ kíkí ó jọ pọ̀ tóbi tó rọrọ lórí pépò láti ṣeré yìí táwọn náà bá wo àwọn ìgbà kan tá à ń lò sẹ́yìn tá a ti lò sẹ́yìn bí ọdún méjì sẹ́yìn méjì àwọn náà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ látara kíni látara covid-19 tó ṣẹlẹ̀ ẹ rí i pé láti tó táwọn sọ yìí gan-an nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn èèyàn ráyè wọnú sàúdí láti fi hajj ẹnu àwọn díẹ̀ tó wà nínú ìlú àwọn náà ni ní hajj kọ́dà nígbà wọn àwọn èèyàn tó tún ṣe kí ni tó tún dúró ìjọba sàúdí pé ah, ẹ wá pọ̀ fáwọn èèyàn ẹ̀jú káwọn ìwọ́lá ìwọlé kò sí nǹkan tó fà á láti ṣe kíni láti fi láti fi ìbẹ́ǹtì sí aburú mọ̀ sí kíni aburú mọ̀ sàn káàkiri láti ṣe é nìyí. nítorí pé tá a bá wo nítorí ọdún kan yẹn àwọn ọ̀tẹ́ ẹ̀sìn bóyá táwa bá mọ̀ àti táwa bá mọ̀ ká lọ lè mọ̀ pé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn fókọ̀sì wọn náà nìkàwé níkàwé yóò fi ṣubú wọ́n mọ̀ pé ìkan náà tó jẹ́ pé kíni tó jẹ́ pé á ah, ibi gbogbo mùsùlùmí gbajú kọ́nà wọn àwọn gbà ṣubú tí sàwọn olúwa fi lè sọ pé ara àwọn ògbà àwọn kò yọ àwọn ọ̀tẹ́ẹ̀sì náà ni wọ́n wà ní òsì síkìní ni ó sì fi aburú lọ́lẹ̀ lẹ̀ gbogbo ayé máa wá pariwo pé màá wí ẹnu ọdún méjì káàdì wá nítorú nísìn ẹwà wọn tó ṣẹlẹ̀ lọ́dún yìí nísìn so gradually ìwò nǹkan ẹwà padà sí ipò so nísìn wọ́n ní èèyàn one million ni ó ti hajj kí èèyàn eight hundred fifty thousand kan wọlé láti ta ẹ̀wọ̀n kan so nínú àwọn àwọn òfin kan gbé kalẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ pé wọ́n quarantine tí wọ́n yọ gbogbo àwọn nǹkan yẹn láti pé kíni láti pé ká máa padà sí ipò díẹ̀ díẹ̀ so náà ló ń bá wọn débi pé ọ̀rọ̀ pé lọ́dún yóò àwọn tó máa fi lé ní 65 ẹ̀sẹ̀ bá wọn níbi tèsí túmọ̀ pé agbára lè má ṣe kíni agbára lè má wà púpọ̀ fún àwọn bàbá wà wọn pẹ̀lú gbogbo orú àwọn tó ti tó ti tẹ̀lẹ̀ kọjá wọn làwọn nígbà tó ti kíni wọn ṣe hàì ìgbà kan àwọn ti kọ̀ fáwọn kéèké ìgbà sọmọ ìṣòro mọ́ra sọmọ wà nítorí wọn ti sílẹ̀ fáwọn kéèké ìgbà ẹ̀ma wa gbogbo àwọn nǹkan yẹn kì ṣe pé àwọn náà ń tán dídé jọ kan wọn kà wò pé ẹja ti báyìí ẹja ti báyìí

èyí náà ń pọ̀n pé ìjẹ́ ń pọ̀n pé ìgbà ìgbà ìnira yìí pọ̀ náà kí ló ṣe fún wa fún fún láti wá lọ lé wa lọ fún ìjẹ fún tó gbé kí sọ̀rọ̀ àwọn ọ̀nà tí ó pọlọ fún ènìyàn. Ṣèlérí mi kan fi ṣé ìsìlámù gba ìyá máa criticize government àti protest ìsìlámù gba ìdí kí ìsìlámù gba protest wọn kẹ́lẹ́ ní ẹ̀ka ti religious leader ní ìsọ̀rọ̀ àwọn ìdájọ́ ìlú ìsìlẹ̀ ìsìlẹ̀ nígbà tó ń wéwèé ìsìlẹ̀ ìsìlẹ̀ ìsìlẹ̀ Akademi takuwa ní ẹ̀ ti fẹ́ kó tẹ̀sí pàtó ẹ̀ẹ́dẹ́ ní ìlà wọ̀. Ìjọ pé kó nípa àwọn àwọn àlejò ẹ̀kọ́ ẹ̀

àwọn gómìnà àwọn ìgbèrò ọ̀la yóò di kíndì pé ẹ̀tọ́ ní lẹ́tọ̀ tó kéré yóò máa tẹ́ ìlú pọ̀ àdìyẹ wọ́n tó ṣe fún wọn tó ṣe tó ṣe nípa àwọn ọ̀la àbíyẹ́kì láti ìgbẹ́. You know the next and àwọn méjèèjì méjèèjì yọ lọ pẹ̀lú ara tó kò síbẹ̀ ṣe ìgbẹ́síbẹ̀ ti káyìí èèyàn tó lè pé tẹ bá wò ó yẹ kí ẹ pọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì lè jẹ́ tó ní òṣèlú láti tó bá jẹ́ pé títí sì ní bá wáyé níta sọ̀rọ̀ pé àwọn aburú tó máa wà lára pé kéèyàn ó fìdí káyìí rẹ̀ pọ̀ tó bí wọ́n dájú wáyé nìkú láàrin àwọn bá jù lọ kí àtàwọn ti wá sí kan ní ti lákòókò yìí kẹ́ni kan wá ní àkókò àǹdẹ̀ sọ ohun orílẹ̀ ẹ̀ ń tẹ̀ sọ ohun báyìí ló ti ẹ̀kọ́ ní kọ́dà nǹkan báyìí ni ẹ̀rì tó ń dúró jẹ́ pé sọ́yà tó sọ nǹkan bóyá ìdòdò nílò kọ́ ẹni tí wọ́n ti di sáìsì báwọn láì fi pé kíni láì fi pé bóyá sí àti èsì àfààní yóò fi ìlú bá kù kò ká tó wá sọ pé ẹni tó jẹ́ ìjọba tó jẹ́ olórí tó darí ìlú then ìtọ́jú àti wò ni pé ìlú tá à ń darí ìlú tíjọba ń darí oríṣiríṣi èèyàn ló wà bẹ́ẹ̀ so ẹjọ́ tẹ́ ti dáìdì gọ́ọ̀mẹ́ntì lójú àwọn èèyàn àwọn mìíràn ti àwọn lè wo pé tọ̀ kọ́lọ́mù sàánù wà náà ni àwọn mìíràn bá ti jẹ́ pé yóò ìsáìdì wọn ìgbé ti gọ́ọ̀mẹ́ntì tí látara rẹ̀ káwọn òfin káwọn jáde lé gọ́ọ̀mẹ́ntì lórí so àti pé yóò ti dáìdì gọ́ọ̀mẹ́ntì àti pé yóò tó tẹ́ ẹtì bá wọn so ẹni wa tó bá ti jẹ́ ni, tó bá ti jẹ́ pọ́blíkì ẹ̀fọ́ àti nínú padà rídì ní àlàyé ẹ̀ ẹ̀ tí àwọn kan sì fún wọn sọ pé àtìgbà wọn máa wèé ẹ̀rí pé wọ́n ń sọ̀rọ̀ yẹn láàrin ara wọn kìnkìn àwọn àmọ́ ń sọ náà nínú ilé ká ah, ìjọba àsìkò yìí ká ah, lágbára jà bọ̀ nǹkan yóò gbóòtò rẹ̀ tẹ̀lé pé kéèyàn jáde síta tí wọ́n máa lọ sọ because ẹ wo nísìnyí àwọn afá àti àwọn gbọ́dọ̀ program tó ń parẹ́ ibi rédíò ìtẹ́sí máa bí tó wà ń bẹ̀ àwọn kan ti wà àtijọ́ kan pé gbogbo àwọn tí wọ́n ń jáde nísìnyí àwọn tí wọ́n rí jẹ́ tí wọ́n lọ lé dáná tí wọ́n ti ní kan tó pé ìjọba ò provide iṣẹ́ fún wọn

Eh, kíná gbogbo rẹ̀ tó dákọ̀ tó jẹ́ president tí ó ti fẹ́ ó ti fẹ́ gbogbo wa sòkúrò àwọn nǹkan ẹ̀rí sí ẹwọ àsìkò tí ìwọ ọ̀rọ̀ yìí jáde ó tún bọ́ sásìkò tó yẹ ni wọ́n múra election sòkúrò àwọn ọ̀rọ̀ báyìí kọ́lá tó múra election gan ẹ tó bá jẹ́ àpá ẹ ti bá wọn sí fún ẹni tó tún wà ní position tó wà irú àwa ilé ti ga àwọn táwọn àmì ìdájọ́ máa kílẹ̀ mú pé ààrẹ lọ́dọ̀ fi dé ẹ tó tún wà ní position tó wà tó wà lábújá kọ́lá bí ọ̀rọ̀dọ̀ ìjọba dé dàrẹ́ tí ó ra àwọn tó súnmọ́ pé ah, ẹmọ ṣẹbáyì ẹmọ ṣẹbáyì so ìyẹn ló yẹ kí yòó ṣe kéde tó kéde kéde kéde kéde yòó bọ́ síta gbangba láti kéde yòó kéde lórí ilé kéde lórí tó a lè rí ètò ọ̀rọ̀ Umar bin al-Khattab Umar bin al-Khattab gẹ́gẹ́ bí ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí olórí òun fẹ́ méjì ọ̀pẹ́ bóun káàkiri pé bóun kí làwọn aráàlú kí ni complete àwọn aráàlú kí ni kátà aráàlú fẹ́ so iná ní ìtàn yẹn ti ta sí létí kọ́lá nínú àwọn ọ̀rọ̀ mìí sọmọ́ nípa ọmọ ìlú ìkàtọ́ wípé ìyá kan nínú yàrá rẹ̀ ní sọfọ́ ọmọ pé dèdè bomi tí bomi tó àrà yóò lẹ́yìn kó nìkan kára sí eré oúnjẹ dáadáa ọmọ sì sọ fún pé ọmọrùn mọ̀ ní kò dáa ọmọrùn ní àgbọ̀dọ̀ ṣe ìyá sì sọ ọmọ pé ọmọrùn ò rí wa ọmọ wa ń sọ fún ìyá rẹ̀ pé à tí ọmọrùn bá rí wa pé ọmọ ìyá kan bẹ níbẹ̀ lọ gbìyànjú láti ṣe kíni láti bá ọmọ sọ̀rọ̀ kó fẹ́ ọmọ òun ni pé ọmọ tí ó ṣe kíni ọmọ tí ó jẹ tí ọmọ tá a dá ojà láti láàrin so látara bẹ́ẹ̀ ọmọ ìkíná púpọ̀ rẹ̀ ọmọ Umaru ó fẹ́ ọmọ obìnrin tá a sọ ìtú fẹ́ ló ń bẹ̀ ni pé Umaru òun gan fúnra rẹ̀ gan wá káàkiri ni pé kí ni tẹ̀lé sáwọn aráàlú ló fi gbọ́ ọmọ rẹ̀ kékeré báyà àwọn aráàlú jáde wọ́n kò tẹ̀ lórí rẹ̀ tẹ́lẹ̀ gba àwọn nǹkan wọ̀nyí bí dáa ti bára wa ló fà ibẹ̀ náà òun náà ló fà wọ́n ẹgbẹ́ tó sí wọ́n fi ṣẹ̀dá àlàlú gbogbo àwọn kan yóò fi àtiwà yóò sì yíwa pé mo ti ẹ̀kọ́ ó ṣe sí ìkàyẹ̀ rí yẹn tọ̀nà bá wọn àbí wo orí ká àbí tó sọ òdodo náà ní sọ ẹ̀dẹ̀ bá wọn bì wọ́n àwọn tó mú àbí ìdìta wá wípé àdájọ́ ní jihad tó lágbára jù òun náà ní kẹ́lí mọ́tò actin ẹ̀yà kùnkọ́ ní jàre ilé ìwé òdodo lọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ sẹ́ni tó bá àdìsí ẹni tí àwọn ẹ̀ ń sùn sí ìsú láti máa jòkó nǹkan báwọn wọ̀ nígbà tá a lè wípé nígbà tó sọ nígbà tó bá wà lọ́dọ̀ ìbáyìí wà ní buhari ẹgbẹ́ ìdìkó yìí tẹ́lọ̀ ní buhari buhari bá ìdìkó yìí kò lè sọ lódò náà inú àwọn fáwọn ìdìkó bàtà bá ta tó bá rí buhari yóò máa gbà kò ní lè sọ lódò dókítà tàbí àkúnlá ní pẹ́tọ̀ ọlọ́wọ́ so nígbà ń pè ní ìdí àrùn tó lágbára ọ̀rẹ́ ìpè nígbà tí ẹ bá wà lọ́dọ̀ rẹ̀ wá sùn sílẹ̀ fẹ́ nípa pé ẹ̀rọ fún mi kàkà ní mo wá bá yín pé ọ̀nà tó báyìí ti ń tẹ̀lé ní tẹ̀lé sáwọn ará bíi ẹ ń kà lóṣù rẹ̀ òun náà ni ẹ̀yìn dà sọ̀tọ́ ní ìjà rẹ̀ ó ti bá mi ó àlọ́gbàlá àrùn. ok wọ́n sọ̀rọ̀ nípa nípa ti aṣù tó ẹ̀ rí ẹ̀rìgbà àti sọ̀láwà ló sọ̀lá ànábì yìí sọ àwọn nǹkan yẹn fún wa débi pé ó sọ àwọn nǹkan tí máa ká ìyẹn la kí eléyìí lè fi dùn yàn inú nǹkan tí máa ká ìyẹn la kí eléyìí lè fi dùn yàn náà ni pé kó fìyà ẹ̀ pọ́nísímẹ́ǹtì ara wọn fi jẹ yàn inú ẹ̀ ní inú tí máa ká ìyẹn la náà ni pé kí ni sọ fi dúkìá yàn táwọn sọ̀rọ̀ pé á sùn níbi àdúgbà ẹ̀ nípa wọ̀dọ́rọ̀dá zọ́hara ó tún wá jù yí ó tún wá jù yí alẹ́bìnrin ẹ̀mà ṣe ṣúrú rẹ̀ ẹ̀lákùn alẹ́bìnrin ọlọ́rọ̀ rẹ̀ jù wá ó ní a máa ṣe ṣúrú ẹ̀ ó ní a máa yà wọ́n látọ́ sí mú náà wọ̀lá tó zàmù ẹ̀ ọlọ́ni ẹmà sàbùkí láti máa ṣe fi nìkan sàbù àbòkí gan fún àyọ́rọ̀ àbí sọlá ní iná láha harama zulma على نفسي اللي حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا خلاص كده وعلوه àwọn òsìsọ pé ìtíjọba ṣe iga ìjọdáàrí àwọn dáwà sọ ni pé kí ni approach ti ṣẹ̀rí àníkálò approach mi lè wà tó lè mu o àwọn dáwà ń sọ̀rọ̀ nípa rẹ̀ ń yà ní òun náà ní kí ni so òun náà ní ìtọ́jú ṣe káàkiri ní ìjọba جزاكم الله خيرا لا تزال تنجو خمس استعداد من جميع الحمد لله خيرا